Yí ara rẹ lógo bàbá mi má. Yí ara rẹ lógo. Báwo lójú kìíní ṣe? Ọwọ́ mi kan dọ̀tí gbogbo ẹ̀ ló ṣe. Jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o. Wọ́n ní títí tí mo no problem a ó lò bẹ́ẹ̀ be bẹ́ẹ̀ fún un ara rẹ lógo good friday. yìn ara rẹ o yìn ara rẹ lógo bàbá mímọ́. ní ara rẹ lógo bàbá mímọ́ mímọ́ mímọ́ ní ara rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o ní ara rẹ lógo ní ara rẹ o ní ara rẹ lógo bàbá mímọ́ ẹjọ́ tó bá ti wọlé bọ̀ ó lè pé wọ́n ní Friday tó kù nínú Ramadan yìí lélẹ́yìí yíyára rẹ lógo o jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ o yíyára rẹ lógo o olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó kí ni tán ó mi ní tàn púpọ̀ lórí ṣáàtì heavenly father we say thank you we worship you lord because you god ọlọ́run ẹ ṣé gan ni ẹlẹ́dàá ṣẹ̀dá ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó mú gbogbo tó sì lè ṣe gbogbo ògbèjàgárò ògbó níjà àjàmá sì jẹ̀bi wa ọlọ́run àdúpẹ́ fún yín àyìn lógo àṣẹyìn lọ́ba elédùnmarè ẹ ṣé o mo dúpẹ́ ní ọ̀sán yìí fún ohun tí ẹ fẹ́ lòmí láti sọ láti ṣe ẹ̀yin náà lẹ́ ń ṣiṣẹ́ yín fúnra yín o gbọ̀pẹ́ gbàyìn gbọ̀pẹ́ gbàyìn à ń lọ báyìí lórí ọ̀rọ̀ rẹ <laughs> ṣé ọ̀rọ̀ rẹ ni ọ̀rọ̀ rẹ náà ni ọ̀rọ̀ lẹ fi dálé ayé gbogbo ọ̀rọ̀ tó bá ń jáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ títọ́ àti ìyè ọ̀rọ̀ ìyè bẹ́ẹ̀ ni ọlọ́run gbàkóso Lord have your way right now on this platform in my life and the people coming under this platform today. Speak to them, speak to me, bless me, bless my children. In the name of Jesus, I am a solution center. <laughs> oh Lord, I shall continue to be a solution center. In the name of the Father, the Son, and the Holy Spirit. I call myself blood of Jesus, my daughter blood of Jesus, all my children with blood of Jesus, and all the people, all my well-wishers all over the world. I cover them with the blood of Jesus. Oh Lord, let our assurance continue. Can you, O Lord, in the mighty name of Jesus Christ. Father, take total control. I cover myself once again. With blood of Jesus Christ, speak through my mouth. <laughs> Ọ̀rọ̀ ẹnu mi dàṣẹ ó dòmù. Ó dàgbára, ó di àṣẹ, ó di ìmùlẹ̀. Bẹ́ẹ̀ni, àṣẹ tá a bá ti pa lónìí, Olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé. Bẹ́ẹ̀ni, tó fìdí rẹ̀ múlẹ̀ lọ́run. <laughs> Bàbá gbàkóso. Bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà. Ẹ wọn ò kí n tó torí <laughs> ìyárí àbòsò Èyí tí mo fẹ́ wí lónìí, when I decree a thing, when I want to pray in Yorùbá pàápàá, ó máa ń rí bákan. Holy Spirit, take control. Daddy, I want to pray. Have your way. Teach us what to say. Direct these chats. Direct our tongue. Let people understand. Eti ìgbó àti àyà àgbàṣe. Gbogbo ẹni tó ń bọ̀ lórí ètò yìí láti wá gbọ́. Àtàwọn tó gbọ́ nísìnyí àtàwọn tó máa gbọ́ létà. Jẹ́ kó yé wọn o. Májò jẹ́ àsọdànù. Gbàkóso. Rọ àwọn mi ní agbára. Mi ò ní jẹ̀bi lórí èyí tí mo fẹ́ wí yìí. Ẹni bá lò máa mi lẹ́bi abó máa dọ́mọ mi lẹ́bi ẹlẹ́dàá bá mi dá wọn lẹ́bi má jà jẹ̀bi o bẹ́ẹ̀ lórí kò ní í thank you father you answer prayer in jesus name we pray amen. ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ bá wa share ẹ ti gbọ́ ẹ bá wa share no time too much on this chat i'm not going to waste time so because time ti lọ mi ì tiẹ̀ mọ̀ pé time ti lọ bẹ́ẹ̀ so you are welcome to this platform my name is Bola Folashade jẹ́ bá wa share yín sẹ́yìn ṣìwọlé báyìí ẹ bá wa share ẹ ti pé Naira Marley ẹ mọ̀ pé wọ́n release orin kan fún Liam èmi ò for you for your information either the family of Aloba ibi tó máa já sí ṣe mọ̀ pé eh, àwẹ̀ ti fẹ́ parí ó dàgbé táwẹ̀ bá parí ń sìn everybody will go back to their scene. please you are here on this, this platform share this show don't be scared too much <laughs> Are you scared? <laughs> Are you scared? <laughs> Don't be scared too much. Okay? Music is one ṣe jáde tí Naira Marley ṣe jáde. A fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Adẹ̀mọdẹ̀ ní kí Wùmí náà mo ní Wùmí get closer. Um, number one, our activities ti Naira Marley àwọn iṣẹ́ tí Naira Marley a lot of people ti sọ̀rọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ a lot of activities tí Naira Marley náà ń perform fún our dear country tó ń ṣe fún orílẹ̀-èdè wa apart from orin being a singer having a what do you call it a talent when you have a talent doesn't mean that should be a trouble also to the system all right the talent the Bible says is a very good one when you detect your talent all right Because even Bible said, your give will usher you to the front. But when you get to the road, when you get to the front, the front is the, you get to the, your line. And people have known you. And you have make it to the, some level top. You're getting money. You are well established and well known all over. It doesn't mean you should be, you should be a good example and role model. Not a useless and a, a, a, a, a, a trouble to the system. Okay? That doesn't give you also audacity to misbehave. Normally, you are misbehaving. I know your group, all of you, you always flag show. All right? You are you are misbehaving seriously because you get to the level you are bullying a child, a baby. Okay? It's a taboo. You are bullying a baby. All right? Whatever, if you are sin against, if you sin against ladies, you can be forgiven. When you sin against Men, you can be forgiving. If you sin against, even king, they do forgive. In some country, when you talk rubbish, when you come against baby, it's not, uh, it's not allowed. All right? You know the cause of this problem. Both Mal uh, eh, Mubad and Wumi, whatever Wumi and Mal uh, eh, Mubad is facing, okay you hate me that's your cup of tea ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá lòun àbáṣá àti ìjẹ́ ọlọ́run bá mi gbégun bí iṣu ẹni bá lòun máa pa tèmi ẹnikẹ́ni tó bá kórìíra mi lórí iṣẹ́ àti mo fẹ́ ṣe lónìí ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi gbé ẹ̀dá bẹ́ẹ̀ gbìn bí iṣu gbogbo ẹnikẹ́ni tó bá kórìíra mi tó bá kórìíra ọmọ mi ẹni tó bá kórìíra mi tó bá kórìíra ọmọ mi ọlọ́run bá mi gbé ẹ̀dá bẹ́ẹ̀ bí iṣu bẹ́ẹ̀ ni I have my opinion and I have my direction and I have my reason And God is always directing me. Oh Lord, direct my spirit spiritual and body. Oh Lord, have mercy. Father Lord, when I decree a thing today, let it be established. So shall it be. Ẹ wá gbọ́ nǹkan tẹ́ fẹ́ mọ̀. Ẹni bá dẹ̀ flag iṣó yìí, wọ́n máa gbé ẹ̀gbìn bí iṣu Don't flag me. Don't flag this show. If you flag this show, wọ́n máa gbé ẹ̀gbìn bí iṣu. You shall be buried like a yam. and so shall it be. I want to talk about uh, Naira Marley because because systematically they it's like they determine they deduct Naira Marley out of the case systematically maybe because they have deducted them out of the case so it's now giving Naira Marley a lot of ego a lot of power and a lot of audacity okay to come for the little baby apart from the case of Mohbad, Naira have a lot of cases, a lot of cyber fraud. Yes, serious case. By this time, if Naira is in London or in America or in Canada, he should be in jail by, by now. Even if he's not in jail, he will not have another grace to be singing. Somebody will train under you, both of them, Wunmi and Mohbad. While your kí ni wọ́n ń pè ọmọọṣẹ́ ni Mohbad àti Wùmí ọmọọṣẹ́ ẹ̀ ni àwọn méjèèjì jẹ́ inú ilé ẹ̀ according to history you are money o wà nínú àwọn tó link wọn pọ̀ tó jẹ́ kí wọ́n lẹ́yìn tó lo Wùmí ẹ́ according to history tá a ṣe gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe lè máa ń lò wọ́n you use those girls Naira Marley you use them not only women kọ́ àwọn ọmọ celebrate nìkan kọ́ ló ń lo obìnrin fún aṣẹ́wó you use those girls for a lot of bad activities and now today tó bá tiẹ̀ wá jẹ́ pé òkè o kò ṣe Mohbad ló ló ní ọmọ Mohbad ò bá wa sọ ìyẹn kó tó kó sọ fún aráyé pé kó tó kú ó lè máa sọ pé ìyàwó tóun fẹ́ ó ń ṣe ṣìnà nígbà tí ìyàwó ẹ̀ ń ṣe ṣìnà ṣé by fire by force ni ṣóbìnrin ò sí nígboro ni bẹ́ẹ̀ ṣe wà náà gbogbo nǹkan tí Wùmí bá ṣe fún Mohbad tó bá jẹ́ pé tòótọ́ ni Naira Marley you are not out of you are not out of it and the people who are telling you to be you are that that you are out of this case they are deceiving themselves even though gbogbo àwọn ẹni tó ń parọ́ mọ́ bóyá wọ́n dẹ̀ ń sọ tòótọ́ póun ló lọ mọ́ you are very close to them ìgbà tí mo ti rí kèsì láti bìgínì tán ṣe ni wọ́n na Mohbad tán náà lọ sí eh, police station wọn ò dá lóhùn mo ní this mo láwọn group tó máa ń ṣe kínní mo ní I know them because they have done that for me before and ìwọ náà kedere lẹ́yìn náà tó sọ ní ó ti jojú ayé náà o kò lè tún máa jayé mo bá ẹ̀mí Naira Do you want to tell the whole world now that you are not part of it? Is it because Wumi is coming out to now say the truth? Do you know Wumi is exposing Naira Wumi exposed Naira the other day that you know what? Hey, Baba, Baba, that Baba is now going around with those people who bully Mohbad to death, who kill Mohbad. Do you know that? Do you know Wumi said that? Ṣé mọ̀ pé Wumi sọ bẹ́ẹ̀ ní last time tó sì That is why ní orí orí orí orí orí kí lorúkọ Naira Marley lórí ẹ̀ ṣe tanná lẹ̀ láti jáde láti wá sọ nǹkan míì àmì láti wá sọ wípé ta ni bàbá bébì ta ni bàbá bébì ohunkóhun tí Wùmí bá jẹ́ tí Wùmí bá jẹ́ apààyàn tó bá jẹ́ lọ́la òun ló wá pa tó jáde síta gbangba tó ti wá wọ̀n sí ayé pé òun ló pa á nígbà tó dénú lé torí bàbá ẹ̀ náà ti sọ pé ọ̀tọ̀ ni àwọn tó búlì ẹ̀ Naira Marley ló ń búlẹ̀ gbogbo ayé ló mọ̀ yẹn nígbà tó wá tún di stage another stage pe. ẹ Naira Marley nǹkan bully, búlì bully. búlì ẹ̀ àwọn èèyàn mọ̀ ṣé ó máa jẹ̀yà fún búlì àti gbogbo nǹkan tó ti ṣe fún yẹn Naira Marley are you going to do that are you going to pay for the the beating and the bully and all those nonsense you have done to the son I mean to I mean to to to Mubad before he died and moreover ṣé o mọ̀ ipò ní àkáǹtì àbò mọ̀ why are you paying the royalty all the money to Wunmi are you telling me now because you want to be smart You want, you want, you want to be smart, telling us that you are not support of Wumi, even if it happened that Wumi is the one that killed Mubad. Are you one you want to play smart? Are you telling us that you are not the one that planted Wumi into Mubad's life? Are you telling us that you are not the one that planted Wumi into Mubad's life? You want to be smart, you cannot be smart. And you have the gut and audacity again to be bullying that little boy. Even the Mubad ó tẹ́ ó dá mi lójú gan pé ìwọ gan tó bá ti ṣe liam test um, DNA test all of you that demand for DNA test ṣe mo pé bàbá ọmọ mi ti kú ṣé ti yẹ yín so everybody a tún lọ máa ṣe àti obìnrin o àtọkùnrin ẹ lọ máa ṣe díẹ̀ ẹ máa lọ ṣe DNA test i'm very sure pé nínú ọmọ ìyá Naira Marley ó máa dá mi lójú pé lára àwọn ọkùnrin ṣe gbogbo ẹ̀ ló máa jẹ́ ti bàbá Naira Marley tán dẹ̀ kú fún Naira Marley bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Nàìjíríà especially nílẹ̀ Yorùbá yẹn Naira Marley what gave you the audacity to come and be bullying the child because now pàmò ti dẹkùn kéde ti bẹ̀ wò Wùmí nìkan lè fẹ́ kó jẹ ó ní mo ṣe Wùmí nìkan lè fẹ́ kó tó bá tiẹ̀ wá jẹ́ anyway ṣá a ṣì wà lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni a ṣì wà lẹ́nu ẹ̀ we are expecting and we want the whole world we are, we are waiting ò ń gbọ́ Naira Marley ṣé orí orin tó kọ yẹn bóyá wọ́n ti fẹ́ yọ ẹ́ kúrò nínú okùn yẹn tẹ́lẹ̀ you are back to it there is no activities kò sí activities tí Wùmí bá perform tó bá sọ pé Wùmí ló ṣe àwọn kankan tí ò mọ̀ ń pa ẹ̀ torí inú ilé ẹ̀ ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ wọ́n nǹkan bárabàtà tí wọ́n sọ mọ́ ẹ Ìyábọ̀ Òjó náà sọ bẹ́ẹ̀ ó ní ọmọ òun máa ń wá sínú ilé ẹ gbogbo yẹn wọ́n ti cut ẹ because they want to take you out of this case wọ́n ó lóun ọmọ ẹ máa ń wá sínú ilé ẹ ipò máa ń lé o máa ń ṣèṣì fún wọn pé o máa fi drugs sínú oúnjẹ fún wọn ó ló máa fi drug sínú oúnjẹ fún wọn Ìyábọ̀ Òjó sọ and I still have the video ó ló máa ń fi drug sínú oúnjẹ fún wọn the same thing tó ń sọ pé Wùmí ń ṣe náà fún Mohbad nìyẹn wọ́n ní tó bá ti ṣe bàbá yẹn ní tó bá ti ṣe tán o lára yín náà ni you set that girl up tó bá jó nǹkan tó bá jẹ́ pọ́wọ́ ẹ̀nà ọkà mọ́ tó bá yá you set this girl up Naira Marley and it's because of the royalty àti some of those people nǹkan ìwọ ló train Wùmí there is no how tó bá jẹ́ Wùmí ló pa Mohbad tó tọ́ tó bá yá tó bá jáde tó bá jẹ́ pé àṣìyàn wá tú síta pé o tí gbogbo wọn kà pé Wùmí ló pa o kò sí bó ṣe máa go out of this case there is no how you are hundred percent involved the sign let me tell you signs tí mo fi mọ̀ pé you are also involved people just want to be deceiving themselves Naira People are deceiving themselves. You are much involved. You are not around. Do you know I started this case when I started it? Wọ́n send the shares to me wọ́n náà máa wá my platform. Yes, I said it with my mouth. But you mo dẹ̀ ń sọ tí mo ń ṣe ń you tó bá ní pé support ẹ̀yin celebrate support wọ ẹ bẹ̀rẹ̀ sí gbogbo yẹn bẹ̀rẹ̀ sí lu account mi pa. O sọ nìyí wọ́n tag me pé ṣó Jojo jojú ayé Mohbad ti jojú ayé ó ti fẹ́ máa possible ojú ayé wo ló ojú ayé wo ló jẹ ojú ayé wo ló jẹ tell us the reason why Mohbad was killed there is nothing tó bá ṣẹlẹ̀ sí Mohbad tó bá ṣẹlẹ̀ sí Wùmí tó sí nǹkan kan tó bá ṣẹlẹ̀ torí gbogbo yín nísìnyí ó ti dàgbẹ́ ẹni tí ọwọ́ bá kálí lẹ́ni tọwọ́ yín ká lẹ́lẹ́dì mú ẹ̀ ń ya pátá oríṣiríṣi fún so that she will be able to carry the load alone and again ẹ̀ tún máa ṣẹ̀ bí ọmọ yẹn fún another person èmi sì ń sọ o only foolish people will tell you that ọba kan abẹ́nìkan ló ní ọmọ Mohbad ó ń gbọ́ torí nínú àwọn ọmọ tó wà nígboro ayé yìí èmi ò bímọ àlè anyway ṣùgbọ́n kò sọmọ àlè níbì kankan gbogbo wa lọmọ Ọlọ́run wọ́n kàn bọ́rọ̀ eggs oníkálukú ni láti produce láti hack kó lè di èèyàn kan The owner of everybody is God. Neramali kilo de, ló yeje ó Orun bayé jẹ́ náà ọrùn bọ̀bọ́ yẹn desne ẹrùn ẹ̀ ẹjọ́ fọ̀fin destiny gbogbo yín po gbogbo po ẹrùn destiny ẹ̀ ẹ tún fẹ́ kó kú láì lọ́mọ ẹ fẹ́ kó kú láì lọ́mọ kankan ni gbogbo àwọn tó dẹ̀ ń jà mi ò sọ pé kí wọ́n kógun fún Muliam o torí Wùmí náà ti cause problem fúnra ẹ̀ àná ẹ má dẹ̀ gbàgbé títí dèní èmi ò kí ń support ìka o up to date ọjọ́ tí wọ́n bá sọ fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ wà nídìí kéèsì tẹ́ wà ní <laughs> ẹ̀yin <laughs> anyway ọjọ́ tí gbangba bá tún ti dẹkùn mo ń fi ọ̀rọ̀ mi sínú kó ṣe gbogbo ọ̀rọ̀ náà máa ń sọ ọjọ́ tí gbangba bá ti dẹkùn tí péré bá bẹ̀ wò á sọ̀rọ̀ bọ̀tọ̀jọ́ ọ̀rọ̀ òtítọ́ ṣòtíyé bọ́ Naira Marley Naira Marley ó ti ra bàbá Mohbad ó ti ra bàbá Mohbad ó ti promise bàbá Mohbad pé ó máa fún ní owó owó tó dẹ̀ fẹ́ fún kì í ṣowó ẹ owó ọmọ ẹ ni ànísìn ẹni tó gbúdọ̀ kárí ẹrù yẹn òun náà ni wùmí ló gbúdọ̀ kárí gbogbo ẹ̀ tí wùmí bá mọ̀yàn pa á ti máa pa èèyàn fún ẹ ti pẹ́ tí wùmí bá ń gbé tó bá jẹ́ olóṣó tó kúrò níbi tó lọ síbi tó lọ kúrò níbi tó lọ síbi inú ilé ẹ ló gbé gbogbo wọn inú ilé ẹ ni wọ́n gbé dàgbà ìwọ ni bóòsì wọn ìwọ ni evil teacher tó ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní nǹkan burúkú láwùjọ. ò gbọ́ ó máa tú àṣì gbogbo géèmù burúkú tẹ́ fẹ́ máa ṣe yẹn simply because you want to take the baby you want the baby you want other person to inherit that baby you want all of you want other person to inherit that baby and because kó lè sọ pé ẹ sọ pé máa rẹ́yìn Mohbad ẹ dẹ̀ rẹ́yìn ẹ̀ kò wá kò fi nǹkan sílẹ̀ kọ̀ọ̀kan sílẹ̀ sáyé lọ orí olórí láwa jẹṣẹ́ you are wicked. You are a wicked soul. Naira Marley. Wo kò sí anybody tó ń lè mi ò tí fẹ́ sọ̀rọ̀ ṣé mo pé mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. But ó lẹ́nìkan tẹ́ mi ò tí mi ò dédé mi ò dédé sọ̀rọ̀ séèyàn. Bí ṣe wà yìí mi ò dédé sọ̀rọ̀ sí mo dẹ̀ ti learn from my past. Ṣùgbọ́n mo tún ti sọ̀rọ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ tó lọ yìí majority of you tó jẹ́ celebrity ẹ fẹ́ justice ọlọ́pàá nàìjíríà gan sọ ọ́ láti àbújá wọ́n sọ ọ́ ní ta fi ti ara wọ́n gbọ́ lórí brexit wípé the all celebrity of nigeria doesn't want justice for Mohbad pé why and that's why nígbà tó ń béèrè ta ló pa Mohbad justice for Mohbad suddenly wọ́n dá is sórí Omo? suddenly wọ́n divert sí orí ọmọ Mohbad kedere voice note tí ó jáde àgbọ̀ nínú ẹ̀ pé wo ó lọ gbọ́mọ ọlọ́mọ wá fún mi ṣọmọ ọlọ́mọ ló wá gbé wá fún mi o kò sọ bẹ́ẹ̀ five months ọmọ yẹn ti pé five months ọjọ́ tó pé five months ni wọ́n pa sáyé bọ́dẹ̀ ṣe pa tó jẹ́ kó ní record date yẹn kó ṣe wùmí ló ṣe é wùmí kọ́ ló ya pátá yẹn People are just saying that, hey, Wunmi have been planning for three years, for three clinical years. Wunmi cannot plan, cannot do anything Be that Marley. Ìyá Wunmi gan àti gbogbo owó tán náà sọ sáà àti gbogbo family Wunmi kò ṣẹyìn Mohbad kò ṣẹyìn Naira Marley. Ṣé Naira Marley ò ní fun fún tó bá fẹ́ fún ọmọ ẹ̀ lówó tó fẹ́ fún ọmọ ṣẹ́ ẹ̀ lówó kò ní sọ fún oh boy bring your accounts or your your ṣe bó mo bàbá ẹ̀ ṣe bó mo bàbá Mohbad ó dẹ̀ mọ̀ ya Mohbad ó dẹ̀ mọ bàbá Wùmí ó mọ ìyá Wùmí kí ló dé tó ń san royalty àtowó tó bá fẹ́ fún tó ń san sí àkáǹtì ìyá Wùmí so ní sí o fẹ́ placement pé òun o òun ló lo pé Wùmí ni kò sí nǹkankan tí Wùmí gbogbo ọ̀rọ̀ tí Wùmí ń sọ yẹn wọ́n sọ fún ni wọ́n dẹ̀ ń ya pattern láti jẹ́ kí onìkan lè dágbẹ́rù yẹn ni wọ́n á divert ọmọ yẹn they want to give other person that child that's their that's their game now wọ́n ṣe wá fi gbogbo ìdílé yẹn bàbá Mohbad wọ́n ì máa fi ṣe ẹ̀sìn number six tó bá ti yá bàbá Mohbad read my lips o ìmọ̀ àwọn ìmọ̀ fi ẹ ṣe ẹ̀sìn tó kọjá nonsense Oni ní mo ṣe sọ pé ẹ sọ bàbá Mohbad lòun mọ ẹni tó pa ọmọ òun tó bá mẹni tó pa ọmọ ẹ sọ síta kí gbogbo ayé gbọ́ so ọ̀rọ̀ DNA or no DNA you do that again later ṣé DNA yẹn ló máa júwe ikú tó pa ọmọ ẹni ṣé DNA ló máa júwe ikú tó pa ọmọ ẹ wọ́n ìpadàbọ̀ wá fi ẹ̀ṣẹ̀ sí mẹ́tẹ́ẹ̀ bá claim ọmọ yẹn tán lọ́wọ́ ẹ̀ ó ì máa ṣẹ̀sìn wọ́n máa ń fi ọmọ yẹn máa fi yàn ẹ́ lójú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ á ṣẹ̀ wá dùn ẹ owó tó ti gbà mẹ́ àti wá expire bó jẹ́ ilé ilé ló kọ́ bójú òtẹ́ ló kọ́ mẹ́ wọn ò ní jẹ́ kéèyàn wá sọ tẹ́lẹ̀ ẹ̀ bó jẹ́ ilé ló kọ́ mẹ́ wọ́n máa wọ́n máa sẹ̀ wò wọ́n máa so léètì ẹ ní orílẹ̀-èdè nàìjíríà yẹn jẹ́ abẹ́ẹ̀tì ṣé wọ́n sì ń ṣe bíi pé wọ́n fẹ́ràn ẹ̀ báyìí gbogbo ẹ̀ géèmù ló bá dé ọmọ náà ni wọ́n rán sí náà ni ìwọ grandpa òsì ni wọ́n rán sí grandchild ẹ̀ wọn ò sọ fún wa èmi ò ní kó má ṣe DNA test but ọ̀rọ̀ èmi wà nínú àwọn tó ń béèrè fún justice for Mohbad ni mo ń sunkún bí ọmọ kékeré ni mo ń fi èpè sí nígbà tí mo sunkún for months ni mo sick I lost a lot of things nínú ọ̀rọ̀ Mohbad yìí mo bẹ̀rẹ̀ sí ń kanra bẹ̀ ni wọ́n ta mi dúró lórí iṣẹ́ níbi iṣẹ́ my page láti ìgbà yẹn september yẹn ni wọ́n ti flag page mi page mi Auto Success Ola yẹn it wasn't monetized it was monetized before wọ́n mú mi máa complain pé wọ́n fún mi cent wọ́n fún mi two cent wọ́n fún mi ní three cent but nígbà tó yá wọ́n flag ẹ̀ pátápátá ìgbà tí mo gbé ọ̀rọ̀ tiẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀ sì wà lórí page mi I still have one of your video that you guys sent to me ní ọjọ́ tí Mohbad kọ́kọ́ kúta kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń gbé ipe ẹ eh, yóò ti lọ peace ó ṣe tó ṣe tẹ́mi kọ́kọ́ gbé síbẹ̀ pé bí nǹkan bí pé o ti jáde o ti address the issue you refuse to address the issue because you don't know what to say now you turn it to funky things like ọ̀rọ̀ Mohbad ti ọ̀dọ̀ ọ̀rọ̀ tẹ fi ń ṣe yẹ̀yẹ́ tẹ fi ń rẹ́rìn-ín ṣé àwọn tó ní ẹ lè gbàdúrà irú ẹ̀ má jẹ́ ń tàn ikú tó ń pojú gbà èèyàn ó ń pòwe fún yàn ni o ṣó ti tó bá sọ pé o ní àwọn malian boys and girls ní nàìjíríà yẹn hmm. ìjọba nàìjíríà gan wọ́n ti ìjọba nàìjíríà ìjọba nàìjíríà ma ti yàtọ̀ maybe you don't know ìjọba tó wà mẹ́yẹn o ma ti yàtọ̀ ó dà pé you don't sense things for yourself you don't sense it ni o ò tí you will be surprised baba Mohbad wọ́n á fún ẹ ní gbogbo nǹkan tó ń fẹ́ kó wọn in fact wọ́n bá bẹ̀rẹ̀ sí gbógun tẹ̀ nígbà tí wọ́n bá sọ pé ìwọ ti ṣe tán tó ti ṣe nǹkan tó kàn ẹ́ fẹ́ gbogbo tó bá achieve mẹ́wọ̀n níjó gbádùn ẹ̀ ọmọ náà ni ìwọ ni wọ́n rán sí grand child ẹni èmi níbí báyìí wọ́n rán ọmọ mi sí mi you don't know anything ọmọ tí mo bí àkọ́bí mi tí mo dúró lórí line níjẹ̀bú níjẹ̀bú gbó láti lọ gba admission fún ní oṣù ó wá sórí ọ̀dọ̀ yìí that's why some people when when i normally I forgive people when I just remember what some people level down when èèyàn fi wicked nínú ayé because they want to cover their secret there's no amount of money they cannot spend there's nothing they cannot promise you that thing they said to me number one bó ṣe lu ọmọ mi láti bá kọ́kọ́ bá mi jà tí mo fi dá orúkọ ọmọ mi sínú sí yẹn ṣe rè pé ọlọ́run nìkan ló lè cement èmi àti ọmọ mi love to tó wà mother mọ́dà àti ìyá àti bàbá àmì ìyá àti ọmọ ọlọ́run nìkan ló lè dá padà tá bá fẹ́ tanra wa jẹ àwọn èèyàn yìí ló dúró síbẹ̀ the kind of people tó ń ya gúrùpù ní gbogbo wọn ní ilẹ̀ Yorùbá yẹn especially lẹ́kọ̀ọ́ mọ́ Ìjẹ̀bú láti Èkó mọ́ Ìjẹ̀bú even dé gbogbo Yorùbá land tí wọ́n bá ń sọ mi ò forgive àwọn kan wọ́n ní mi ò forgive mi ò forgive kiloruke lórúkọ ẹ̀ mi forgive some people mi ò forgive some people I wọ́n me mi ò forgive ẹnìkan mi ò forgive ẹnìkan when I remember what they have done to me Ori lo kó mi yọ tí mo fi wà níbí lónìí ibi tí àwọn èèyàn yìí ṣèkà fún mi dé gbogbo majority àwọn family mi no wọ́n involve nínú ẹ̀ and that's what is going on around you now ìwọ tó wá ní god ìwọ Naira Marley o wá ń bully ọmọ kékeré yẹn pé ta ni Baba baby. àwọn ọmọ tó èsì tó kó sí Germany àbíbo níwò ló kó wọn sí yẹn àwọn ìyàwó ẹ̀ at the tender age yẹn tí wọ́n gan ti ń ṣe polygamy tó dẹ̀ ní àwọn ọmọ orí burúkú oríṣiríṣi tó ń lò fáwọn èèyàn tó máa gbé ọmọ fọ́ba tó máa gbé fúnjọ́ tó máa gbé gbogbo wọn káàkiri ní beginning of this story I was also speaking for you ipe o Wàsíù Àyìndé is the ọmọ Wàsíù Àyìndé oní lọ́yà ẹ mo ti speak fún ẹ rí pọ́mọ Wàsíù Àyìndé oní lọ́yà ẹ o de wọ́n lè mọ̀mọ̀ fẹ́ create problem fún ẹ so that they can have ẹjọ́ láti máa ṣe o mo ti sọ̀rọ̀ fún ẹ gan náà why tó wá fi ń búlì ọmọ kékeré Liam yẹn just for this royalty not to the secret not to be ìwọ náà ń defend ara ẹni royalty tó ń bá béèrè gbogbo ọ̀ wọ́n má dẹ̀ jẹ́ ìtàn gbogbo owó náà tí ẹ ń gbà yẹn ìjọba nàìjíríà ó máa tax a lot of things wọ́n máa investigate yín tẹ́lẹ̀ bá parí ẹ̀yin náà ń bọ̀ so nígbà tí wọ́n fi kí lorúkọ ẹ̀ sílẹ̀ ń sìn boy àbí dark man ni nígbà tí wọ́n fi sílẹ̀ ṣé wọ́n mú Idris ṣé Idris òkó sí tiẹ̀ so tí òun náà tíkẹ́ẹ̀tì bá parí wọn náà máa jẹ tiẹ̀ wàá jẹ́ yàn tiẹ̀ gan níṣu ó ń genuine issue? Because ẹ̀ níṣu kò dẹ̀ go down for the case that you are not going to go with him because Wunmi also I mean go with her Wunmi also she just started Well, she will open your secrets gbogbo nǹkan tẹ́ máa ń ṣe lòun náà máa sọ ó because ní bìkínì gan wọ́n sọ pé o fẹ́ wọ́n lo gbogbo wọn tó bá ti use wọn tán ìwọ iná ló máa ń sọ abó ti gbàgbé ni ìwọ iná máa wọ́n fún mi ní cases ẹ̀ ó máa ń sọ pé òun wá ìyá àtọmọ tó fẹ́ ṣe threesome pẹ̀lú mo ti kọ́kọ́ gbọ́ lórí social media tó jáde broad daylight tó ń tag mi gbà yẹn tó tag mi pé ṣe mọ̀ pé àwọn onígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ reason of tag mi ṣe mọ̀ pé mi àtọmọ mi ọmọ mi sì jẹ́ ní about two three years kò tí pé three years gan tó sọ kínní yẹn ọmọ mi ṣe mọ̀ pé àmàjọjọ ń jó kì í mi nìkan but a lot of people àti mo rí pé àwọn a lot of people ti go after the ma ibi tó ti go tó ti tó ti gbàrọ̀ yẹn mọ́ lẹ́nu ṣó ti yé àwa ń gbà yẹn gẹ̀dẹ̀rẹ́ àmọ́ pé Ìyábọ̀ Òjó náà máa ń wá sílé ẹ̀ àti ẹ̀mọ́ pé ìjẹ̀mọ́ pé ó close mọ́ bọ́ ṣé mo pé tó bá ti mọ àṣírí èèyàn àbí tó bá jẹ́ pé wọ́n ti báyà sùn mi ò sọ bẹ́ẹ̀ o mo kò sọ mo kò ṣàlàyé ni o they want to wọ́n fẹ́ fi ojú ẹni yẹn gbolẹ̀ gbogbo activities sí Naira Marley ń ṣe ní society wa you need to be condemned for that your condemnation is near tí ìyá ẹ bá wẹ̀ nínú àgbo ó máa rí ìyá àwọn abiyamọ ayé àti tọ̀run bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Naira all the evil you are doing in our society enough is enough of your fuckery ẹnu ẹ láti kọ́kọ́ gbọ́ tó máa lóun wá you are looking you on the broader line you say you are looking for a mother and a daughter that you want to have sex with them on broader line on broader line on the social media a woman that attack you that day was killed Ah, kú tó pa wọ́n ní wọ́n poison ni they robbed that that ada they robbed ada wọ́n rope ẹ̀ pẹ̀lú ẹ̀ they saw even when this case started wọ́n gbé wá wọ́n ní wọ́n ló pa wọ́n ní you are part of wọ́n because that boy that lady also wọ́n ló lọ sí shooting ó lọ sí field ó dẹ̀ débẹ̀ ó jẹun tán ẹ ti plant sí wọ́n ṣú ẹ̀ ní fake love ó kò jẹun tán náà nígbà tó máa di láàárọ̀ wọ́n tó pókú wọ́n ló kàn ṣí ó kàn slum wọ́n dẹ̀ gbé dé hospital wọ́n declare pé dead wọ́n declare dead Naira Marley Naira Marley àbí kí ló ló ń jẹ́ you bully Liam gbogbo ẹni tó bá ti bully Liam yẹn ẹ èmi ò bully ẹni torí pé ó jẹ́ ọmọ ọmọ Wùmí I look at that boy in another angle mo rí bí ọmọ òkú ọ̀run tó ti pa bàbá ẹ̀ tó tún fẹ́ finish it up. Naira Marley ó máa tẹ́ àbùkù máa kùn ẹ́ the story wọ́n ti gbẹ́rù ayé kò lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ ọ̀run máa gbé padà sórí ẹ̀ gbogbo géèmù orí burúkú tá a máa lẹ́yìn géèmù yẹn the Lord is more than all of you the Lord will fight for that little boy. Because your useless life, you have used your useless life and your terrorist life to destroy many life in that Nigeria. You now have guts láti kọrin taniya baba baby. You finish the father up. It's now the mother. I mean, it's now the baby. ẹni tó bá sọ pé ọmọ àfọmọkọṣẹ tí wọn tó gbé á fún ọmọ yẹn kò ń ṣọmọ ọba kankan Liam Liam belongs to Mohbad. you are doing nonsense Lagos commissioner àwọn police Èkó gbogbo wọn pátápátá lẹ́tí tí màá jẹ́ pé ẹnu pọ̀ lórí ẹlẹ́ ẹ̀yin lẹ́ ń control Lagos kì í ṣe gómìnà tó bá fi síbẹ̀ tó bá ní wọ́n kọ̀ tí màá jẹ́ pójú tó ka yín mọ́ sí ẹ máa ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin celebrate ẹ máa ti kó sínú àwọn èèyàn láti sọ pé kán lọ máa jà ní tó kán máa lè ṣe kíní kan tó bá dẹ̀ ṣe tán kán dárúkọ politician kan tó tínú ẹ̀ ń bí yín láti bá yí the other time you came out to to to bully a mother i mean to to rubbish a mother and a daughter you say you need a daughter a mother and a daughter you want to you want to have sex with them at the same day in the same bed you said that on the on the broad night i mean money broad night broad light lójúkorojú ní ni osogogo ni ìlú tó ní ọba tó ní ìjòyè ìwọ inú ìkan náà ni igbó mímu wọ́n ní èsè tàbú igbó mímu kọ́ máa fa igbó ẹ̀yin ní gbogbo ìwọ ìwọ ló padà gbé wá wà wá ràpẹ̀ ìjọba kíjọba tó bá sọ pé ìtìjọba whatever the government against that's what you try to try to practice you go for it you a thief you a fraudster àwọn ẹgbẹ́ tó commit you commit crime you a criminal in London you a criminal in London before you have been deported to Nigeria and since you are deported to Nigeria o ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kò ń ṣe rọ́ mo ń wo nígbà yẹn pé bóyá wọ́n fẹ́ bà yí ẹ̀jẹ̀ wọ́n fẹ́ run kàríà ẹ̀ kí láǹfààní kàríà wèrè tó fi run kàríà others career. kàríà òṣì orí burúkú igan kí ìjọba bá wa pa kàríà àwọn tó ń fi kàríà orí burúkú wọn kàríà terrorist wọn kó ń fi bá wa pa kàríà kí kàríà ìjọba kó bá wa pa kàríà àwọn terrorist rẹ ó jáde wá ta ni bàbá bébì nítorí pé ó sọ jáde ní ọ pé ẹ ó sọ àwọn èèyàn ò sọ sí pé òun ti rí Naira Marley ó ní gbogbo àwọn tó pa Mohbad ni bàbá Mohbad ń bá ṣeré ń sìn nǹkan tí Wùmí sọ nìyẹn and that God get wa òun náà ló jẹ́ kórìí ẹ̀tún yìí ẹ jẹ́ sọ fún yín ẹ̀yin ayé ẹ̀yin èèyàn ẹ̀yin abiyamọ tẹ́ bá gbọ́rọ̀ mi ibi tó bá dé wọ́n fẹ́ fi system ọlọ́run gbọ́ kì í ṣe fún ìfẹ́ kódà ń ṣe for the goodness of the family torí gbogbo nǹkan tí family ṣáà ń sọ náà ní sí ni o owo ni o owo ni o kàn gbé ọmọ yẹn lọ kàn ṣàbò wá fún wọn owó tẹ́ máa gbà tán máa fi aya assassin pa gbogbo family yìí tán aya assassin ló máa pa gbogbo family yìí kìí ṣe ẹ wo ẹ gba owó aya assassin mo bá ṣe fún yín náà wọ́n ṣe máa gbà padà bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ fowó náà kọ́lé ilé yẹn máa gbóná àwọn eléyìí àwọn eléyìí wọ́n máa gbà padà sógún tógún kójì ni wọ́n wọ́n á dì pẹ̀lú wọ́n fẹ́ gbé ọmọ síta kan fi owo yẹn rọ́pò fún wọ́n máa ní owó ní kókó owó ní kó bá ṣe kinní kan o owó ní kinní kan o ṣé mọ nǹkan tọmọ yẹn lè dà lọ́la bí ò tiẹ̀ da nǹkan kan mọ iṣẹ́ tó tiẹ̀ ṣe bó tiẹ̀ jẹ́ pé nǹkan ló tiẹ̀ ní ọmọ ó ti à tó Wùmí ti sọ pé tó bá jẹ́ òun gan lòún pa àbí tó jẹ́ nǹkan kan ó lóun máa pè fún wọn fi Liam sílẹ̀ ẹ fi ọmọ ẹ̀ sílẹ̀ a ti rí ọkọ àti ìyàwó tí wọ́n pé wọ́n tí ìyàwó pa ọkọ ẹ̀ ní ilẹ̀ haúsá yẹn bọ́ tí wọ́n pa ìyàwó yẹn àmì wọ́n máa pa ọmọ yẹn ìyàwó yẹn náà ní kó lọ pay fún wọ́n fọmọ wọn sílẹ̀ ọ̀rọ̀ kéèsì pé wọ́n kọ́kọ́ pààyàn la kọ́kọ́ gbé wá sọ́dílé wọ́n ní Sam Larry ló lọ́mọ sọ́dílé wọ́n ní ẹnìkan ló bọ̀bọ́ kan tó fẹ́ tí Wùmí fẹ́ ló lọ́mọ wọ́n ti gbé èèyàn lóríṣiríṣi wá síbi tán lóhun ló lọ́mọ nígbà tó yá o tó pa bàbá rẹ̀ tó parẹ́ tó tó tó ṣe tán o wọ́n wá tún gbé wá wọ́n ní torí wọ́n lẹ́nìkan tíyà ọmọkùnrin ń jẹ wọ́n lóhun ló tún lọ́mọ èmi ò mọ ẹni tó lọ́mọ ni mo mọ̀ pé Mohbad ló lọ́mọ ìlérí olúwa òun ló bímọ kò dẹ̀ sọ ní gbogbo voice note àti gbọ́ pé òun àtìyàwó ẹ̀ máa ń jà tó tọ́ pé ìfìfì tó bá pa òun àwọn ọkùnrin àtobìnrin máa ń jà ọlọ́run ló yọ mí pé mi ìsínlẹ̀ bàbá ọmọ mi tó bá pé mo wà nílé bàbá ọmọ mi níjọ́ tó kú pé bóyá èmi àti ẹ̀ sì jọjọ́ ń fẹ́ra kò sí tí mo lè fi wẹ̀ mọ́ tí wọ́n ní sọ pé mi ni mo ní pa abẹ́mi ni mo pa kò sí because níbi tí wọ́n bá ti fẹ́ o ò lè dárin kò sí bóun ẹ̀ ṣe dùn tó wọ́n máa ní kò dùn ni wọn ò ní bẹ́ẹ̀ gbé tó èèyàn bá dẹ̀ ti bẹ́ẹ̀ gbé àwọn èèyàn máa rò bóyá kò dùn ó máa take time kéèyàn ẹni tó bá kàn wá ní church máa sọ pé orí dẹ̀ dùn kẹ́ bọ́ nítorí pé ó ti da láàrin àwọn tí kò fẹ́ ràn ẹ́ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ gbé bó ṣe máa nílẹ̀ tó máa pa ìdà mi tó bá wá jẹ́ pé àrokò ni Wùmí jẹ́ nínú ayé Mohbad o Naira Marley ìwọ àti Mohbad ni ìwọ àti Wùmí ni ọmọọṣẹ́ ni kódà ìgbà tó bá sọ pé wọ́n ń gbé lọ fi ṣe runs káàkiri létí òkun àti ní kàté àti ní gbogbo e, e, e, beach àti ní anywhere tó bá ti ń gbé lọ àti ní iná tí ló lọ ń faná fún wọn ní mi ò mọ bẹ́ẹ̀ ṣe ló ń jẹ́ torí mi ò mọ gbogbo èdè wèrè yẹn ṣọ́tíyé ìwọ ni irinṣẹ́ yín ni you teach them because wọ́n ṣe wá ń faná fún ìwọ náà nínú ilé nìyẹn tó bá lò wọ́n tán ẹ gbé fọba ṣé o kì í sẹ́ni lọ sí Jẹ̀bú Òde náà o ń sẹ́ni lọ sí gbogbo Oriental you send me bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ń fi àwọn ọmọ ṣe oríṣiríṣi iṣẹ́ burúkú bad nìyẹn ní nàìjíríà táwọn ìjọba ẹ̀dẹ̀ máa bá wa fojú to torí ẹ̀ ń jọ yẹn tí ìjọba sọ pé ẹ káwọn èèyàn máa ṣe patí lójoojúmọ́ yẹn tó bá ti fẹ́ ṣe patí ń sìn ẹni tó bá ti ṣe patí máa san táàsì owó tó fi ṣe patí Nigeria. ṣé ti ṣe bọ́n ṣe ń ṣe ń bìnìyàn ẹni tó bá dẹ̀ ti gbowó patí tán pè yẹn náà bí àwọn olórin tán bá pè tán fún lówó yẹn wọ́n san táàsì wọn gbogbo iná ti ń ṣe láti bàtẹ́ ti ṣòfin tí wọn ò gbọ́ yẹn ẹ lọ rí wọ́n ẹni késẹ̀tì yẹn padà FCC Mr. Káyọ̀dé kú iṣẹ́ ẹni fọmọ ṣe o ẹni bá ti wì lé yín tó bá gbógun tì yín torí pé ẹ fẹ́ ṣe ẹ fẹ́ yan orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ẹ fẹ́ ṣe dáadáa Ọlọ́run bá yín gbógun tì wọ́n á bá yín gbé wọn sí ìkàkò Ọlọ́run á tú wọn ní àṣírí Ọlọ́run ò gbogbo wa lágbára Kristi ẹ máa bá wa lọ because tó bá jẹ́ pé wọ́n ti kọ́ọ̀bù wọn wọ́n ṣe kọ́ọ̀bù wọn ní gbogbo ìlú káàkiri wèrè yẹn ò ní tó yìí bẹ́ẹ̀ ni tí Nàìjíríà government kò ṣe èyí tó wà ń bẹ̀ báyìí láti ìgbà tó yẹ pé wọ́n ti tó ti ń kẹ́pa ìrókò wọn láti kékeré ni tó ti ń fa igi ẹgba wọn tó kó tó dìrókò kò ní le to this extent wọn ò ní máa jókòó wọn jókòó títí títí wọn wo bí tí wọn gbogbo ọba join gang kan máa para wọn kan máa pa junior wọn kan máa ṣe bó ṣe wù wọn wọn wá sọra wọn dẹja pẹja lẹja ń jẹ sanra nìkan náà tó wà lórí facebook náà sọ pé ẹja lẹja ń jẹ sanra ẹni bá tún pariwo ń bí pẹja lẹja ń jẹ sanra ọmọ ẹ làwọn ayé máa pa jẹ kì í ṣe èèyàn ẹja ò kì í ṣe èèyàn ó ti yé tó bá ní ẹranko lẹranko máa ń jẹ èèyàn ò kì ṣe ẹranko èèyàn ni wá we are human being èèyàn ni wá èdè tí ò bá ti da ẹja nù àwọn tó bá ti ń dé ṣe pé ẹja lẹja máa ń jẹ sanra yẹn apàyàn ni wọn àwọn ritualist àwọn tó máa ń gẹrí fi ṣe ètùtù tí ó jẹ pé kó má dẹ̀ forí ṣe ètùtù kó jẹ́ kó máa rí ẹni tó fẹ́ ga bíi Mohbad yẹn kó pa kí ló dé táwọn celebrity ò dá sí tí wọn ò fẹ́ kán rí justice àwọn wo ni celebrity tí ò dá sí tí wọn fẹ́ kán rí justice fún Mohbad àwọn wo ni celebrity wo ni who are the celebrities tí ò fẹ́ justice fún Mohbad àwọn náà ni bí Naira Marley bí gbogbo àwọn tó ń dinú kóra jọ pọ̀ síbẹ̀ majority of àwọn tí wọ́n náà bá ń bẹ̀ jọ ẹ̀ náà gbogbo wọn ọmọọṣẹ́ Naira Marley ni gbogbo wọn gbogbo wọn pátá slata o àti bí òun mọ gbogbo wọn ọbọ gbogbo orúkọ tó ń dá yẹn ọmọọṣẹ́ Naira Marley gbogbo wọn and purposely and deliberately Naira Marley ń gbà yẹn wọ́n mọ̀ mọ̀ sá kúrò nàìjíríà ni nígbà tó kú kó má bàa rí pàwọn ni it's a plan work even gan prime boy tí wọ́n sọ yẹn náà prime boy prime boy prime boy ọmọọṣẹ́ náà ni ó fẹ́ gba space mohbad nínú ayé naira marley ni ó gbowó ni bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ promise bí ò ti gbowó wọ́n promise ẹ̀ ni ẹ má jẹ́ ká gbé ẹ má ẹ má fi sentiment ẹ má dẹ̀ fi wickedness sí mo mọ̀ wípé àwọn fámìlì Wùmí wọ́n ti ṣe mistake and wọ́n plan ẹ̀ fún wọn náà ni so that tó bá ti yá ṣó ti yẹ yín bó ṣe ṣe yẹn torí ẹ̀ tó bá ń kọ ẹ ní nǹkan míì nísìn náà tó yẹ pé wọ́n ya script fún ẹni <laughs> you better use your brain original brain instead of using people's brain because ẹni tó ń tọ̀ ẹ́ tó fìfẹ́ wọ̀n sí ẹ yẹn tó lò máa fún ẹ lówó ó máa fún ẹ lógún ó máa fún ẹ lógójì ó lè mọ̀ bóyá ó ń brainwash ẹni láti di ẹrù ayé lé ẹ lórí tó bá ti dìlé ẹ lórí tó ti accept gbogbo nǹkan tán tó ti accept bó ṣe ní kan plan ẹ ẹrù yẹn wá di ti ẹnìkan tó bá wá ń sọ létà ní pé ìwọ náà gbà wá ní kílódé ìwọ náà gbà tó bá níkà nínú. Naira Marley is a bad influence ní society wa ìjọba Nàìjíríà ìjọba Nàìjíríà ìjọba Nàìjíríà ẹ̀yin detective ṣé orin tí Mohbad kọ yẹn tí ọmọ tí tí Naira Marley kọ fún ọmọ ṣẹ́ẹ̀ tí tó padà nù tí ọmọ yẹn ò báyìí tí kú lábẹ́ Naira Marley tó sì yẹn slave ẹ̀ tó jẹ́ pé òun ló máa control gbogbo iṣẹ́ tó bá gba owó àpò ẹ̀ ló máa wà ọmọṣẹ́ ló máa pè ó possible kó má ti kú all these people ká jẹ ká má jẹ́ kéèyàn jẹ òun náà ni àìsàn tó ń bá wọn jà. ó ti yé wọn ò ní fẹ́ kó o jẹ kì í ṣe pé wọ́n máa fẹ́ kó má yó ọ̀tọ̀ ni àwọn tó máa tún ṣe pé kó jẹ kó má yó yẹn ọ̀tọ̀ tún ní tiwọn àwọn eléyìí tó tún wà àwọn tó ń dájú kọrin kọrin sìn o ojú wọn le ojú wọn ti go ojú wọn ti dá ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn ojú tẹ́rọ́rìsì kò ṣe kò ń ṣojú lásán wọ́n fi máàsì ojú tẹ́rí yẹn wọ́n ti fi máàsì bò wọn ò rí anything wọ́n ti fi kọtiwúùlù di etí wọn wọ́n ti ẹ̀ bá máa yé wọn nígbà tó wà láyé ṣótiyé ti ẹ̀ ń bá máa yé wọn gbà tán wà láyé wọn rí nǹkan kan tẹ bá gbọ́ pé àgbọ́n nǹkan kan àgbọ́n nǹkan kan àrí nǹkan kan wọn rí wọn ò lè rí ojú tàbí fi ń wò báyìí wọn ò lè rí etí tàbí amọ́ fi gbọ́ wọn ò lè gbọ́ di gbogbo ẹ̀ ni wọn ẹ̀ bá máa ra wọn para wọn sáyé nígbà tí àwọn kò tí kù so that they won't have any feelings ẹni to bá wà láàyè ni ó máa ń feelings ẹni tí ò tí kù ló ní heart there is nothing this one cannot do simply because they want to render somebody useless tí ọmọdé yóò bá kó ní ọ́ndà Naira Marley ó lè ti kú lónìí. kí ló dé tí ìbá jẹ́ pé wọ́n plan mi wọ́n plan ti Wùmí tó bá jẹ́ pé Wùmí bó ṣe ń sọ̀rọ̀ Wùmí lórí yẹn báwo ni wọ́n ṣe mọ̀ gbogbo nǹkan tí Wùmí ń ṣe ṣé Wùmí ń ṣe tán ton ń sọ fún wọn ni kẹ́ lè mọ̀ pé àwọn ni wọ́n kàn fẹ́ ṣe tán náà ní ẹ̀gbọ́n ni ní gbogbo àti máa ń sọ̀rọ̀ lórí social media yìí wọ́n ní ọlọ́mọ jẹ́ alọ́mọ tó máa dà wá láàmú o àwọn tó ń fọmọ yẹn dà ẹ́ láàmú àwọn náà ló máa gbàdúrà orí burúkú wọn máa fi ẹ́ ṣe ẹ̀yẹ pé ọmọ ọ̀kan ló dà wọ́n láàmú meanwhile ọ̀rọ̀ tó máa sọ fọmọ yẹn go and say it go and do this if you don't do it we are going to do this for you because wọ́n ti hold their ransom tọmọ yẹn bá tún wá ṣe tán wá tún wá máa sọ fún wọn náà ọlọ́run ló ń fi ń dà láàmú àwọn ló sọra wọn di ọlọ́run o àwọn ni ó sọra wọn di ọlọ́run Naira Marley tó rí tí ráìsì bá ń pa òkúta kò ń ṣẹnu oníbàárà ẹ ló máa ti gbọ́ ọmọ tó train nínú ilé ẹ Mohbad ó ṣe tán kó dàgbà kó kó tó kú voice ẹ̀dẹ̀ ló ń lò orin ẹ̀dẹ̀ ló ń kọ ṣé wo ò ní voice ni ṣé wo ò lóhùn ni ṣé òun ẹ̀ ló ń kọ ni ṣé tí wo ò bá kọ ni pẹ̀lú èèyàn torí láti ilẹ̀ láti rí pé ó máa ń kò lábò ó ní wo ni wọ́n ti ẹ̀dá kan gangan àbó òlógo àbógo wọn ló ń lò ní Naira Marley tí rice bá ń pàkúta ṣẹ́nu oníbàárẹ̀ ló yẹ kan ti gbọ́ the both of them ọmọọṣẹ́ ní appendix ọ̀dọ̀ ẹni wọ́n ti jáde they are your girls that Wumi is your girl Mohbad is your boy wọ́n wá wà ní gbòòrò gbogbo sin báyìí wọ́n tún wá jáde tó wá anytime tó bá fẹ́ kọ náà ló máa ṣí ìgẹ́ sílẹ̀ ìgẹ́ bíi ti aláǹgbá ìgẹ́ ó dàbí ti aláǹgbá. wàá ṣí ara sílẹ̀ báyìí ni you are a bad example You a bad example. Nisi, tell me kọrin yẹn your ti ẹ̀dá sí. Kò tọ́ sí yìí, ọmọ kékeré ni gbogbo yín wá jáde sílẹ̀ one drag. Ọmọ kékeré ọmọ ìkókó. Ọmọ yẹn ò bẹ̀bẹ̀ fún nonsense yẹn but you know. o dá mi lójú pé tí ọmọ yẹn náà wá béèrè pé okay ṣé o fẹ́ gba ara Wùmí wá àbó fẹ́ gba ara Mohbad gan àbí ibi tó gbà wáyìí àbí láàrin àwọn èrò tó gbà wáyé kò ní ṣù sí láéláé but wọn ò fún Liam ní wọn ò fún ní grace wọn ò fún Liam ní grace nílẹ̀ ṣe Liam nìkan gbogbo èèyàn ni wọn ò kì fún wọn grace láti béèrè fún ìyá àbí bàbá tó máa bí wọn àbí àárín family àti middle ibo ló fẹ́ bí ẹ sí wọn ò fún wọn grace yẹn tó yẹ pé wọn fún wọn grace majority of us àtọmọ yẹn gan kò ní ṣù sí àṣìyàn ni ẹ àwọn ọmọ tó bí sí Germany gan àtàwọn ọmọ ẹ tó kó sílùú òyìnbó yẹn ẹ ṣebí London ló ti dàgbà kí ló tí yóò títà ọmọ ò sí London tó yẹ pé Germany náà wà wọ́n lé ẹ dànù ní London ni àwọn pẹkàmù yìí ọlọ́pàá London wọ́n lé ẹ dànù crime ẹ ó lé oríṣiríṣi nǹkan náà ló ń ṣe o tún dé Nàìjíríà lẹ́yìn tó ti di ológo tán o ò stop o wàá tán máa sọ ni eh, even if I want to steal even if I thought I want to steal I always steal from London my country where I was born I will not steal from you Nigeria tó bá ti mú gbóyó tán. kí ló búlì ọmọ kékeré yẹn fún because o fẹ́ kí Mohbad kan sọ pé kò ní nǹkan that's your game that's your game the people a lot of people know they don't know your game ó la ṣe sọ pé kí bàbá Mohbad tó ti mọ ẹni tó pa ọmọ ẹ̀ kó jáde kó sọ fún ẹni tó pa ọmọ ẹ̀ kó máa ṣe justice for Mohbad là ń sọ à ṣe justice for bàbá Mohbad à ṣe justice for ìyá Mohbad gan justice for Mohbad la bẹ̀rẹ̀ tẹ́ bá ti wá ṣèyẹn tán wọ́n wá ṣẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ wọn ò dẹ̀ sọ story ọmọ jáde kí ló dé torí pé ẹ fẹ́ káṣírí ẹ̀yin tẹ́ ẹ pa Mohbad kó ẹ wá wò pé ń sin Mohbad Wùmí ni ókè a máa gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á gbé fẹ́nìkan wọ́n á dẹ̀ wá tún òun lọ rẹ̀ sẹ́wọ̀n ẹ owó yẹn náà royal tiẹ̀ náà kẹ̀dẹ̀ díẹ̀ lẹ máa fún bàbá ń bẹ̀ díẹ̀ lẹ máa fún ẹ lè fún bàbá tẹ bá fún bàbá gan ẹ máa tún ṣe kí ni ẹ máa tún padà ní kó lọ pa bàbá yẹn sọnù ni torí pé kò mọ nǹkan kan ẹ jẹ́ tó kọ let us listen to orin tó kọ. ṣé rí ikú Mohbad ikú Mohbad ẹ ikú Mohbad tó bá gbọ́ pé ogun ogode ẹ̀mí pin o mo ta kúrò lórí mi ogun ogode ẹ̀mí pin o orí mi kọ́ ogun ọmọ yẹn ṣẹ̀dí ni lot of things ni wọ́n fẹ́ kọ́wà sílẹ̀ ọmọ yẹn ṣáà ni wọ́n fẹ́ máa rí dínkù èyí táṣe wọn máa fi tú. Ah. ayé burú gan-an mo ráyè mo sáfàyè bí orin barista mo ráyè mo sáfàyè o in fact. Wùmí Wùmí torí Ọlọ́run baba Mohbad mo máa play nìkan sí tó sọ pé òun mọ mo ti play mo ti fi sórí ọ̀dọ̀ mi ó lóun mọ ibi tí ikú ọmọ òun ti wà ó ní wọn bá ti lọ ṣe DNA lónìí ó lóun máa sọ ní ọjọ́ kejì ibi ẹni tó pa ọmọ òun why tó máa fi kọ́kọ́ ṣe DNA kó tó di pé òun ò máa sọ ẹni tó pa ọmọ ẹ you hate the boy àwọn èèyàn gẹ̀dẹ̀ ti create hatred sínú mind bàbá yẹn ẹ̀ máa yẹn láti kọmọ yẹn àwọn míì dẹ̀ ti ń hunt fọmọ yẹn àwọn míì ti ń like ọmọ yẹn àwọn míì ti ń dream ọmọ yẹn you understand anyway. Thank you. ìtú tó ń fi àwọn ọmọ girls àwọn ọmọ pa nílẹ̀ ní ní tí àwọn celebrate ìwé tó ń ṣe nìyẹn ṣẹ́ tẹ́lẹ̀. mú bọ̀ o ìfẹ́ fi I'm coming. Please excuse me a minute. gbá kan jù kan lọ gbé fún kan jù kan lọ if you ask question alhamdulillah always always. I'm the wicked one. Naira Marley sì ní ehm, ó yìí ní case pẹ̀lú EFCC hmm, o tó bá ti fẹ́ jẹ́lì Naira Marley kọ́ máa fún ní bail fún gbogbo cyber fraud gbogbo fraud case tó nìyẹn gbogbo cases kọ́ máa fún bail eléyìí ó dàbí ó dàbí àrùn ó dàbí aláǹgbà ìní ìwọn àṣà tí ìbàjẹ́ pé wíwú kọrin. bẹ́ẹ̀ni báyìí ló kópa ọmọ mi mo sọ fún yín ẹni ẹsẹ wọn sọ pa náírà mẹlì náírà mẹlì náà àti gbogbo ayé tí náírà mẹlì pé àwọn tó búlẹ̀ rè àwọn tó ń dẹ́rù bá rè tí ò jẹ́ kó mo tó ṣe that's number one jẹ̀dínú lílọ́mọ ìkú sí ikú lé lókù ok inú ilé ló kú sí kò kú sí títì ní ọjọ́ tí wọ́n nà ẹ̀ kì ọjọ́ ẹ̀ ló kú but wọ́n ti wọ́n ti nà á fún àwọn bullies tí wọ́n fún physical bullying ní o wọ́n rí face to face kò ṣe sábà bully nìkan o physical bully tó máa bully ẹ̀ bully ẹ̀ ó ti yé so ẹni tó ní kó máa bully èèyàn yẹn kò lè actually plan ikú ẹ̀ kó dẹ̀ kú sílé ẹni tó ti ń búlì ẹ̀ tí bàbá gan sọ pé anywhere to bá lọ lórí stage o tó bá ti débì kan o láti wà tó ti kúrò nínú ilé bẹ̀lẹ̀ ṣé kò lè actually plan ní ikú ẹ̀yàn nílé tóun náà ò dẹ̀ sílé ẹ̀ nọ́tìsì pé wọn ò sí nílé ẹ mọ̀ pé Naira Marley ò sí nílé ni. orin ó ti jọjú ayé ó tún fẹ́ máa jayé ó ti jọjú ayé ó tún lọ fẹ́ máa jayé these people believe that tó bá ti fi ti wọn ṣe ida kan pẹ̀lú burúkú tó ń ṣe yẹn you are not going to o ní rọ́nà lọ majority of them kedere ìlú Èkó yẹn náà fi ṣe bùgbé o ìlú Èkó bó ṣe fine tó yẹn náà Ọlọ́run ṣá Ọlọ́run gbà wá jago tó bá ti ṣe sọ fún yín lẹ́pàá lẹ́yìn tó bá ṣe díẹ̀ nìyẹn màá bẹ̀ pè yín pé ẹni báyìí ló pa ọmọ mi ṣe gbọ́ ó ní tóun bá ti ṣe DNA test yẹn òun máa dẹ̀ pè yín òun máa sọ fún yín pé ẹni báyìí ló pa ọmọ òun kí ló dé tí bàbá Mohbad ò lè sọ fún wa ká kọ́kọ́ rest kí ọkàn wa kọ́kọ́ balẹ̀ ká máa sọ pé òkè o DNA DNA DNA DNA DNA tábà tí kọ́kọ́ mẹ́ni tó pa Mohbad a máa fẹnu kò síbì kan everybody máa sọ pé DNA DNA ìyẹn DNA ìyẹn tá a bá ti mọ ẹni tó pa Mohbad o bàbá Mohbad sọ wípé òun mọ tó pa ọmọ òun listen to this now because of course Naira Marley máa lówó láti fi ó máa lówó ju Wùmí lọ owó tí Wùmí expect tí wọ́n bá fi ní kó fi gbogbo liam sí gbogbo ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó ń ya pattern fún tó ń ya script yẹn fún ìyẹn náà ni owó owó lára gbogbo àwọn ọ̀rẹ́ yẹn owó yẹn náà wà lọ́wọ́ kí lorúkọ ẹ̀ Naira Marley òpó Naira Marley wà náà àwọn tó máa sanwó royalty fún padà àtọ́dá wọn sí àti ilé sọ so wọ́n ti sọ bẹ́ẹ̀ yẹn bọ̀gbọ̀ tó wá yá tó wáyé pé Wùmí kò wá jáde kó sọ̀rọ̀ yẹn tó yà ní kọ́ńṣà máa jẹ́ kó máa búlì ẹ̀ tó bá ti ń bú ẹ má ṣàtúwa láṣìírí a máa kówó yẹn fún ẹ owó ló ṣe kókó but Wùmí náà ti wá jáde ó ti wá sọ̀rọ̀ and Nigeria government náà ti pé wọ́n demand Wùmí láti speak so now the only thing now ni pé wọ́n fẹ́ wò pé ó jura wọn lọ ṣé gbọ́ gbogbo èdè tó ń pè náà sí ó jura wọn lọ ìyá rẹ̀ ó jura wọn lọ ibi tó bá fi page ẹ̀ sí tí wọ́n bá ń pé gbogbo nǹkan ẹ̀ sí tí wọ́n ti ègé ẹ̀sẹ̀ o wọn ò ní bá page yẹn jẹ́ o Naira Marley ò ní ṣan tó dáa jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ò ní ṣan tó dáa jẹ pẹ̀lú Liam tó ń búlì yẹn

èmi sọ fún yín lẹ́ẹ̀kan lẹ́yìn pé tó bá ti di ẹni yẹn màá dẹ̀ pè yín pé ẹni báyìí ló pọ̀ ọmọ mi. Hmm. simple ẹ̀kọ́ ṣe di ẹni tó bá ti ṣe di ẹni yẹn mà màá wọ́n sọ fún yín pé ẹni báyìí ló pọ̀ ọmọ mi. Hmm. mo sọ fún yín earlier stage mo sọ pa Naira Marley Naira Marley náà àti gbogbo ayé tí Naira Marley pé àwọn tó búlì ẹ̀rẹ́ àwọn tó ń dẹ́rù bá rè tí ò jẹ́ kó mo tó ṣe that's number one bẹ̀tí inú ilé lọ́mọ ìkú sí ikú ilé ló kú. exactly. ẹni yẹn iku ilé lọmọ yẹn kú sí in tó yàn sọ́dọ̀ ni pé ó kú sínú ilé in fact màmá Mohbad sọ pé ọmọ yẹn gan ò tí ikú pé òun sì believe èmi náà rẹ̀ ti analyse pé ní ọjọ́ yẹn tán sọ pé Mohbad kú tọ́nà fọ̀n lábẹ́rẹ́ pó wà ní ẹ wo ọrùn ẹ̀ tó sọ pé wọ́n gún ni ó ní àpá kan kò sí àpá kankan ní ààyè níjọ́ yẹn ní ọjọ́ tó ń sọ pé ó kú ní hospital ìyẹn mi pé Mohbad bí ẹ ṣe sọ ó lè má kú nígbà tí wọ́n dẹ̀ sọ náà wọ́n ní everybody kí ló dé táwọn èèyàn kọ́kọ́ sọ pé wọ́n bury alive ni tí wọ́n bá ní wọ́n ẹ̀ ń bá àmọ́ ẹ̀ níjọ́ yẹn tọ́nà ti gbé iyọ̀ sí láyà wọ́n ti fi cottonwool sí nímú àti létí tọ́ bá fún lábẹ́rẹ́ tí wọ́n máa fi ń ṣe àwọn surgery àti kíní yẹn will go lè lọ for two days ẹlòmíì ṣé kí n sọ fún ọjọ́ tí wọ́n fún mi ní abẹ́rẹ́ yẹn rí nígbà tí mo fẹ́ lọ ṣe kíní kí ni mo lọ ṣe ń gbà yẹn ṣe laparoscopy àbí mo ṣáà lọ ṣe àbí tí ń ṣe ẹja àbí mo ṣe flushing gbà yẹn ẹ mọ̀ kan ẹnu èèyàn á máa po itọ́ bí ẹni tó á máa po tọ́ wa ẹlòmíì ti lọ in fact ní ọjọ́ yẹn táwọn èèyàn bá kú wọ́n máa máa rìn lọ ní spirit wọn will be going yes táwọn èèyàn bá kú wọ́n máa kọ́kọ́ máa lọ wọ́n máa sáré lọ wọ́n máa sáré lọ wọ́n máa sáré lọ wọ́n máa sáré lọ wọ́n máa sáré lọ their spirit be going. in ọjọ́ tán fún mi ní abẹ́rẹ́ yẹn so ìyá Mohbad tó sọ pé wọ́n ti wọ́n sin ọmọ yẹn láàyè ó possible ọmọ yẹn there's something something is wrong something is what is wrong pẹ̀lú ikú Mohbad gbogbo ọ̀rọ̀ yẹn ẹ̀yin abiyamọ yé ẹ farabalẹ̀ o ẹ jọ̀ọ́ o mi ò sọ pé tó bá ti dẹ́wù mi o tó bá ti gbé jáde pé Wùmí ni o tó fún wa ní àṣírí kúlẹ̀kúlẹ̀ ikú Mohbad ó máa pè fún o ṣùgbọ́n o mo fẹ́ kí ẹ fi yèdénú o mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́rọnú dáadáa o inú jìnnà ju ọ̀run lọ o àwọn èèyàn ní ìka o ìka wà ní orílẹ̀-èdè wa especially nílẹ̀ Yorùbá yẹn ìka wà ní orílẹ̀-èdè wa wọ́n lọ wú òkú ọmọ yẹn nine days later tó lọ wò òkú ẹ̀ ó fresh ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ lára ẹ̀ ó ti yé gbogbo game tó wá ṣe nínú ilé tó bá jẹ́ pé wọ́n ti sanwó fẹ́ nìkan pé ókè o bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ o tó bá ti fún lábẹ́rẹ́ á dàbí pé ó ti kú tó bá dẹ̀gbẹ́ lọ́sọ́dọ̀ dókítà máa ń tẹ̀sẹ̀ wọn ló ti kú bìkọ́ tó bá ti sùn lọ tó ń gbọ́wọ́ ẹ̀ tí ò gbé tí pọ́ọ̀sì ẹ̀ ò ṣe kiri kan mọ́ ọ̀dọ́tọ̀ máa sọ pé ó ti kú náà ni bọ̀tà abẹ́rẹ́ yẹn àwọn abẹ́rẹ́ burúkú tó wà nàìjíríà yẹn tó bá ti léyìn ọ̀kú ẹ fún one time o ìyá Mohbad sọ pé ọmọ òun pé wọ́n ń bury alive ni a dẹ̀ rí pé wọ́n wú òkú ẹ̀ wọ́n dẹ̀ sọ pé ha ah, wọ́n bury ọmọdé alive ni wọ́n bury alive ni kí ló mú tọ́ọ̀tì yẹn wá tí wọ́n bá ti máa bury àwọn èèyàn alive tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan tó wọ́n ṣẹlẹ̀ ń báyìí a sì ń ròkun à ń ròkun à ń ròkun wọ́n kò tún ti dédé fún wa ní àwọn nǹkan kan ni wọ́n wá ń búlẹ̀ ọmọ kékeré yẹn kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kàn ṣe ṣé ẹ fẹ́ fi sísẹ̀mù paliam ni bẹ́ẹ̀ ṣe hẹ́ǹdì Mohbad ẹ̀ ní ṣan tó dájẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo yín pátápátá Naira Marley ó ní agbára ṣùgbọ́n òótọ́ ọlọ́run ó dẹ̀ lágbára kọ̀ọ̀kan ń bó ló ní sí ọlọ́run dáríjì mi o ò lágbára ọlọ́run ló lágbára ó ti yé tó bá yọ Mohbad gbókú rántí pé ìwọ náà máa kú lọ́jọ́ kan ìwọ pa àwọn ìyá ti ẹ̀lẹ́kún mẹ́yẹn nígbà tó wà láyé náà lójú ìyá ẹ̀ ló fi fi ṣẹ̀sín lójú bàbá ẹ̀ bàbá ẹ̀ ò lè kọ́ bẹ́ẹ̀ ó tún ṣe tán ó tún manipulate wọn ṣé bàbá ẹ̀ wá bẹ̀ ẹ́ pé kó o fi ọmọ ilé kó má bínú tó rìkọ́ọ̀dù wọn tó ń bẹ̀ ẹ́ kiri má nà ọmọ tó máa nà ọmọ wọn lójú wọn ṣó ò tó kú so o fẹ́ sọ fún mi pé gbogbo àwọn tó dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Mohbad ọmọọṣẹ́ ẹ̀ gbogbo wọn all of them you are know you know all of them what is your plan you ruin the son the, the, the boy because ó ṣiṣẹ́ lábẹ́ ó kúrò ó ní God láti kó lábẹ́ lábẹ́ rẹ̀ kan lè bọ̀lẹ́ you want to o fẹ́ run ni o fẹ́ pa tògótògó kú pa gbogbo ilé ẹ̀jẹ̀ wọ́n ti bà gbogbo ilé jẹ́ already ìyá Mohbad àti bàbá Mohbad mi ò mọ nǹkan tó tún lè ṣẹ́tù ìjà fún wọn báyìí bó ṣe wà yìí because ọkùnrin yẹn ẹ ti win ẹ ìyẹn ẹ ti win ẹ àti bàbá Mohbad ẹ ti fi fake love wọn fún ẹ ti ń ṣe bí ẹni tó fẹ́ ẹ̀pẹ̀ ẹ ti ń ṣe bí torí pé bóyá wọn ló need justice kò ń ṣe pé bàbá ìyá Mohbad náà need justice bàbá Mohbad ló ń sọ pé kó dákẹ́ ní beginning kó mọ heart òun ló ṣe pé òun ò kú o níyàwó Mohbad ìyàwó bàbá Mohbad náà ṣe ń heart tẹ́lẹ̀ ẹ ṣe sọ̀rọ̀ yẹn with bitterness ìyàwó ẹ̀ náà sọ àti bàbá Mohbad bitterness ni kò fáwọn lówó a ní kán lọ wo àkáǹtì bàbá Mohbad láti jọ yẹn wọ́n lẹ́nìkan ti san four million àbí èlò eight million fún kó tó di pé Mohbad kú owó kíni up to date wọn wọn investigate àkáǹtì ẹ̀ show bigger than the law ni and they are asking they are bullying little baby bullying little baby DNA o DNA o DNA o ṣé DNA lákọ́kọ́ bẹ̀rẹ̀ ni ẹni wọ́n jà á gbọ́ nínú story pé wùmí o tó bá jẹ́ wùmí àtọkọ ẹ̀ ọkọ àti àwọn máa ń jà dáadáa àwọn tó bí ọmọ single mother wọn yẹn tọkọ wọn wà láyé àtàwọn tó gbé gan tó wà ní London tí wọ́n ń gbé tó ń búlì tí wọ́n sì ń lé ọkọ yẹn ṣé wọn ọjà pẹ̀lú ọkọ wọn ni wọ́n sì papọ̀ pẹ̀lú ọkọ wọn ni ni wọ́n dánìkan ń gbọ́mọ lọ́mọ ya tọ́ọ̀gì mọ́ wọn lọ́wọ́ lọ́wọ́ ya wèrè mọ́ wọn lọ́wọ́ ọkùnrin àtobìnrin á máa ti jà lọ́jọ́ tó ti pẹ́ but nítorí owó báyìí you just want to put the heavy load on the single and then lórí ẹnìkan ṣoṣo kí ni reason to fi fún ìyá Wùmí tó bá jẹ́ pé àkáǹtì ìyá Wùmí àti ẹbí Wùmí náà fi ń gbowó kí ló dé ìwọ Naira Marley tó ń fi àkáǹtì yẹn gbó tó ń sanwó sí àkáǹtì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ wáyé tó fi jẹ́ pé àkáǹtì yẹn ń kọ́ ló ń sanwó sí owó tó ń jọ ẹ́ lójú yẹn ṣọ́ra ẹ kó má bàa fàjẹ́ pẹ̀tàn ṣọ́ra ẹ kó má tó bá lọ sẹ́wọ̀n sí tó bẹ̀rẹ̀ sí charge ẹ gbogbo owó tó ti gbà lórílẹ̀-èdè nàìjíríà tó ní kó mú tax ẹ̀ wá tó ń sọ ẹ́ sí gbèsè kó ń ṣe é bí wọ́n ṣe máa ń ṣe wọ́n ní ìlú kan tí mi ò fẹ́ dárúkọ kó dì pẹ̀lú tó bá ti pẹ́ ti ya wèrè bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀sùn tẹ́ ti ṣẹ̀ gbogbo ọ̀fẹ́ǹsì yìí ni wọ́n máa gbé jáde then wọ́n máa bẹ̀rẹ̀ sí ń lé rẹ pẹ̀lú one ti ọ̀dí ọ̀dà then wàá mọ̀ pé owó nobody gbogbo orin ẹ̀gán máa di wèrè sí kí ni wọ́n bá máa gbọ́ ń ta gan gbèsè ló máa fi san kò dẹ̀ sílùú tó máa fẹ́ gbà ẹ̀ torí nàìjíríà lẹ́tí lè ṣorí burúkú germany tó sá lọ gan tó kọ́ àwọn ọmọ ẹ̀ sí wọn ò ní gbà ẹ̀ wọn ò lè gba nonsense tó ṣe yẹn àmọ́ máa ń gba apàyànpàyàn ní wọ́n ń gba apàyànpàyàn ní germany wọn ò lè gbà wọn láti mọ̀ pé apàyàn ní ẹ́ wọn ò ní gbà ẹ̀. kí ló dé kí ló kọrin fún orí òṣìwò nìyẹn ta ni bàbá bébì ta ni bàbá bébì because ẹ fẹ́ fi system gba ọmọ yẹn lọ́wọ́ àwọn alọ́ba àwọn alọ́ba owó ṣà ni wọ́n ta sí ẹ á fún yín lówó yẹn o ẹ wù mí màmá á lù sí o wọn ọ̀dẹ̀ tún nígbà ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó ti claim ọmọ wùmí Mohbad kò kọ́ ọmọ yẹn kó tó di pókú tó bá dẹ̀ yẹ pé ẹ tún máa ṣe DNA ẹ jẹ́ kó kọ́kọ́ wá ẹni tó kọ́kọ́ pa Mohbad náà kí wá ní ṣé are you a coward baba Mohbad baba Mohbad ṣé coward nìyí ni kí ló dé tẹ bá mi tó pọ̀ mọ́ yín tẹ ní dárúkọ ẹ̀ gbogbo àwọn tó ṣèkà fún mi báyìí ni mo ṣe ń ṣàlàyé mo ṣe ń ṣàlàyé ń bí báyìí kí lẹ́yìn máa ká lẹ́yìn máa pẹ́ pẹ́lẹ́ máa káwọ́ọ̀dù ni yín ni wọn ò gbẹ́nu yín falágbàfọ̀ náà ó ẹ ọjọ́ tó bá ti lọ ṣe DNA test lẹ́ máa tó sọ ẹni tó pa ọmọ yín you know the person who kill your son all the people around there tó yẹ kó investigate gbogbo nǹkan tó yẹ ṣẹlẹ̀ ẹ fẹ́ sọ do you think we are going to believe you pàápàá tell us now before DNA and even if his child is not the baby kò ṣe ọmọ Mohbad you think uh, Mohbad níjọ́ tí ẹ̀yin lọ bẹ̀ ṣé ẹ̀yin lè fèsì jẹ ndla tí Wùmí fèsì níjọ́ yẹn mi ò speak fún Wùmí whom you get it to your head àbí mi ò sí now wọ́n ti pọ̀ pé pé mi o wá sọ́dọ̀ mi tó mọ́ máa fẹ́ fi ẹ́ boost page tó bá dẹ̀ fẹ́ wá sọ́dọ̀ mi tó bá fẹ́ wá ṣàlàyé tó ní nǹkan tó fẹ́ sọ fún mi àṣàbíamọ tòótọ́ ni mí I will listen to you. If you want to talk to me, I will listen to you. And this platform is a strong platform. And I will stand. If you tell me the truth, I will use my platform to stand for you. And a lot of governments will stand for you as well. Kò I want to stand for ẹ A lot of countries also will stand for you because they wọ́n hate bully. Wọ́n I mean ọmọ kọ́ máa bully ọmọ kókó. Many countries ló tí mo gbé. Wọ́n hate kọ́ máa bully ọmọ come máa come for ọmọ kókó. They hate people coming for little children. Okay? They hate people coming for little children. Wumi, if you want to call me, you have no problem. You have no problem. And I'm not going to tell you to give me money. I don't need your money. And I'm still telling you authoritatively, I can save that baby also. I can save the baby. I can adopt the baby from you and bring the baby to this Canada. I tell you. After killing, Mubad was killed. And there's no equal talk about Mohbad. Let me, let me reserve comment. Let me reserve my comments. kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n Naira Marley tó ń tu aago mọ́wọ́ kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n ẹ̀. Naira Marley do you know how many fraud case ti Naira Marley ní kò ń ṣe pé wọ́n parọ́ mọ́ rí case. ẹ mọ ìyàwó èèyàn tó ti fraud orin tó ń kọ yóò tún fraud mọ́ bó ṣe ń fraud náà tún ń gbé drug wọn ṣe òṣì bí ẹran níwò gbogbo ilé yín tẹ́ fi wọ́n gbogbo family ilé alọ́ba yẹn ẹ máa wòran gbogbo náà máa ṣe fún yín máa wòran bàbá Mohbad ọ̀dẹ̀ ni ẹ̀ nà ọ́ mo ń sọ fún ẹ all these people tán bá sọ pé kásán o lọ wò dáadáa tán bá promise ẹ ní e sínú wọn lọ sí báwo tán bá promise ẹ ní e z ní ọmọ àti dúró fún ẹ there is no loyal there is no kò sí nǹkan kan To wà truthful kò dẹ̀ sí ìfẹ́ kankan tí anybody tó bá ti ṣe ọmọ ẹ níbi tó ní sí ẹ ọ̀rọ̀ òun náà fẹ́ sọ fún owó òun náà To fún ẹ tó bá tó ti Mohbad tó bá dẹ̀ ń jà nípa ti owó sí tó wo ti ọmọ yẹn ibi tó sùn sí tó ṣe lọ lọ́rùn bó ṣe kú bó ṣe kú ó yàtọ̀ sẹ́ni To bá ṣògùn owó tó bá fún ẹ lówó sí tó yẹ pé DNA test DNA test ayé ọmọ tí bad? fi sílẹ̀ kò jẹ́ kọ̀ọ̀kan fún ẹ mọ́ ó to sí ritualist tó ṣe ògùn owó tó fún àwọn ọmọ àwọn tó pa ọmọ ẹ̀ tó fún wọn ní òkè no problem ẹ ṣáà fún mi lówó ó ti ṣògùn owó ọmọ ẹ̀ olú ọmọ ilẹ̀ ló fi ṣògùn owó bàbá Mohbad ní tó bá ṣe díẹ̀ latest lónìí ó máa sọ ẹni tó pa ọmọ oníjọ́ kejì the fuck? You know what? Baba mubad, ó ti over possess bàbá Mohbad ti overdo ó sọ wípé ọmọ yẹn nígbà tán ti kó di pé koto di pe ọmọ ẹ̀ kú ó béèrè DNA test Iwa àti bèbí yẹn close go. ó wá di ọ̀rọ̀ olówó dé ó kàn change ẹ̀ ni ọ̀rọ̀ owó ni o kon change ẹ̀ tó bá sọ ní tele tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹ lè kó gbogbo ogún o fún Liam o torí nǹkan tó fẹ́ kó ṣe nìyẹn àwọn tó dẹ̀ ń fi Wùmí náà gbowó tẹ́lẹ̀ àbí tó ń lo Wùmí fún nǹkan kan they want to expose Wùmí but wọ́n ti ní pé accepted Wùmí has been exposed for many things àwọn Naira Marley go also need to be exposed ẹ má bẹ̀rù Naira Marley ẹ fa Naira Marley játijàti go for Naira Marley ẹ̀yin abiyamọ ẹ̀yin obìnrin go for Naira Marley also Naira Marley is a bad influence in our society. Neramali, read my lips. It's a bad influence in our society. Ó máa kọ́ ọmọ ṣe mú gbówó ṣe àmà ní wọ́n fẹ́ ṣe threesome. Ìyá àtọmọ kan wá gbé wá bá wọn fẹ́ bá wọn sùn. Ó ya wèrè rí ni ṣé ìyá ìyá iya ti tiẹ̀. Ṣé òun lè ní kí wọ́n gbé ìyá òun? Ìyá Naira Marley àti ìyá ẹ̀ àti àbúrò ẹ̀ obìnrin kọ́ ní kọ́nìkan kó ní kan gbé wá kó òun fẹ́ bá wọn sùn níjọ́ kan torí pé ó ti ní tálẹ̀ǹtì wèrè kan tálẹ̀ǹtì wo ló ní tálẹ̀ǹtì wo ló ní tí ò tí wọn ti ní rí talent tó bá ti ń da ìgboro rẹ stop talent wèrè talent tó fi ń pa àwọn èèyàn tó fi ń ṣe yánmà ìmọ̀ tó fi ba system jẹ́ gọ́ọ̀mẹ̀tì nàìjíríà ẹ stop talent orí burúkú ẹ stop wọn talent tí gbogbo ọmọ rí tí wọn tẹ̀ fẹ́ ṣiṣẹ́ mọ́ talent wọn rí to yẹ pé orí burúkú ni wọ́n ṣe àwọn sì wọn gbogbo ẹ̀kọ́ owó yẹ àwọn èèyàn tó involve wọ́n promise wọn ló wọ́n promise wọ́n máa blow wọ́n ti pa ẹnìkan nìyẹn wọ́n teach wọn bí wọ́n ṣe máa jojú ara wọn ẹ tẹ́ jọ jẹun lánàá bẹ́ẹ̀ ṣe máa pátẹ́ máa gbójú bẹ́ẹ̀ máa ṣèkà fún tẹ́ máa ṣe òun náà ló kọ́ nígbà yẹn pé ẹ ṣèkà fún ẹ ṣèkà fún ẹ sọ̀gò fún ẹ sọ̀gò fún tọ́wù yìí kẹ́ ṣe kó bá ṣe nìkan ẹ má lọ wá ẹ má lọ wá tó bá lọ wá orin kan oríṣiríṣi pé tó bá ti ṣèkà fún ẹ ṣèkà fún oríṣiríṣi orin burúkú burúkú bẹ́ẹ̀ ni Naira Marley máa ń kọ́ royalty yẹn kò ní lè san pé torí bàbá bàbá Mohbad ò mọ nǹkan kan ṣe bí sòsó nìyẹn tó bá gbọ́ nípa mugun ọdẹ ní bàbá Mohbad náà kò mọ̀ náà Wùmí máa mọ mẹ́nìtì nípa owó owó yẹn ju bàbá Mohbad lọ so ẹni tó bá dẹ̀ ti mọ̀ nípa ìdí ẹ̀ wọ́n máa fẹ́ bọ̀ sí ẹ̀ ni wọ́n máa fẹ́ ṣe kí ni wọ́n máa fẹ́ jojú ẹ̀ wọ́n máa pàṣẹ sẹ́gbẹ̀ ni bàbá Mohbad pé nígbà tó bá lọ sílé Naira Marley ó máa ń dọ̀bálẹ̀ fún Naira Marley ni ó wá di ọ̀rẹ́ ẹ̀ nígbà tó pa ọmọ yẹn tó ọmọ tó lọ ń bẹ̀bẹ̀ fún lọ́mọ tó máa lọ bẹ̀bẹ̀ fún pé jọ má nà mọ́ tó máa débẹ̀ tó máa nà ọmọ ẹ lójú ẹ ó wá di ọ̀rẹ́ ẹ àtẹnu wọn wá fẹ́ fowó owó tó fẹ́ gbà ọlẹ́yìn náà pamọ́ ẹ̀tàn wọn lọ sí èkìtì ẹ fẹ́ fi ẹ wá fi kọ́ pálásì yín rèé ilé alọ́ba family àbí bẹ́ẹ̀ kọ́ ó lè. ẹ fura sí bàbá Mohbad tó bá yìí ń béèrè fún tí ó bá sọ ẹni tó pa ọmọ ẹ̀yẹn náà in the beginning láti bẹ̀rẹ̀ ló ti mọ ẹni tó pa ọmọ ẹ̀ kí ló dé tó jẹ́ junction yìí ló ṣe wá sọ pé tẹ́ bá ti lọ ṣe DNA test ó ṣe máa sọ látọjọ́ tó ti lọ gbé ọmọ ẹ̀yẹn lóru ló ti mọ̀ kò sọ fún wa kò sọ pé wọ́n ní kóun má sí ọmọ kò sọ pé death eh, certificate wà lọ́wọ́ Wùmí kò sọ gbogbo ẹ̀ ló cover because wọ́n promise ẹ̀ owó tó wá promise ó wá rí pé owó yẹn kéré pé owó tó wà nílẹ̀ ah ẹ̀rù wà nílẹ̀ ó kàn pé ó da kéèsì rú ni èèyàn tó ṣe bẹ́ẹ̀ yẹn ní bìgínì ó láìkó owó mo play nǹkan tí tí ọmọ ẹ̀ tó lóun búkí jẹ́sẹ̀ tó tó tó tó tó blast ẹ̀ lánàá nínú kíṣẹ́ nínú kíní tí mo ṣe yẹn tó sọ pé ó lè ní pó mọ̀ nípa ikú ọmọ ẹ̀ pó fẹ́ fi kú ọmọ ẹ̀ trend ni àwọn èèyàn náà sọ pé bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ ní bìgínì pé ara fún gbogbo èèyàn sí. Ewo. ṣó ti yé ara ń fún gbogbo èèyàn ní bìgínì láti ọjọ́ tí Mohbad tó ti kú ní bàbá Mohbad mọ ikú tó pa olóyìn sọ pé ikú owó ló pa pàtó tún yébè kan Naira Marley ló fi kíní kan wọn kò síbì kankan tó ti dá orúkọ Wùmí báyìí kò síbì kankan tó ti dá orúkọ Wùmí èmi wà náà àwọn tó ń tí tó ń dèjà bàbá Mohbad pẹ̀lẹ́ kún lójú mi wípé kí ló dé nígbà tó lógun dúdú jáde ńgbà yẹn tó ní pé ọmọ èkó kọ́ ni kíríkọ̀ kíríkọ̀ mo ní ọmọ èkó kọ́ ni ta ni ọmọ èkó ṣé ọmọ èkó ni ológun dúdú ni mo jáde mo kojú wọn pé torí bó ti ẹ̀jọ́ ọmọ èkìtì yẹn a máa sọ̀pọ̀tẹ̀ pé Ondo state àti èkìtì kan ni wọ́n tẹ́lẹ̀ ọ̀tọ̀ ti di pé èkìtì ni Ondo state àti èkìtì Ondo state ni gbogbo wọn tẹ́lẹ̀ kan tó yọ èkìtì yẹn kúrò lára wọn ìgbà tó dẹ̀ yá mo kàn rí bó ṣe ń kàn fún ọmọ kékeré yẹn tí ah. anyway ọlọ́run jọ má jẹ́ ká fọ̀tá wa ṣọ̀rẹ́ o má jẹ́ ká fọ̀tá wa ṣọ̀rẹ́ kò sí nǹkan kí nǹkan tí ó bá wù gbogbo bó ṣe ń gbé àṣírí jáde pé àkáǹtì Wùmí náà fi ń gbowó yẹn ta ló ń sọ gbogbo àwọn tó mọ̀ ni tó mọ nǹkan tí Liliam tó ti mọ̀ pé nǹkan tí àwọn ọ̀gá ẹ̀ tán ti sọ pé kó ṣe tó mọ̀ pé òun máa yí lé lórí wọ́n máa ti sọ tẹ́lẹ̀ nígbà ní kò ṣe ìwọ ló máa gba gbogbo royalty bẹ́ẹ̀ ni tí Wùmí bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ fún ọ̀rọ̀ tó sọ yìí ẹ máa rí ó lè sọ a lot of ọ̀rọ̀ nípa ọ̀gá ẹ̀ ó lè ṣẹ̀ wá sọ yàmàyàmà ọ̀rọ̀ sì máa tú síta ò táwọn ẹ̀ bá parí tán yàmàyàmà ọ̀rọ̀ yàmàyàmà ọ̀rọ̀ ó sì máa tú síta. ayé ọmọ tí mo bá di. wọ́n fẹ́ fi ayé ọmọ yẹn trade ni wọ́n fẹ́ fi ayé ọmọ yẹn trade. a tún sọ pé a máa tún agbo owó ẹ̀ ọtí gbówó yẹn fún bàbá chíẹ́ǹjì náà ni wọ́n fún wọ́n á tún agbọ́ ọmọ yẹn wọ́n lè ní kó máa ṣe bẹ́ẹ̀ yẹn o wọ́n á tún agbọ́ ọmọ yẹn á tún àlọ́ dìdì ìyàwó owó tó ń náà fẹ́ fún bàbá yẹn tí owó náà fẹ́ fún bàbá Mohbad owó yẹn tó bá jẹ́ pé lẹ́sẹ̀ tó bá jẹ́ pé tó bá jẹ́ pé let's say hundred million ṣe eh, sample náà fẹ́ fún wọ́n ti gba one billion nínú lórí Mohbad gbogbo tó ṣẹlẹ̀ yẹn wọ́n tún wá padà Wùmí máa padà O le jẹ́ bó ṣe wà ó lè padà jẹ́ game kọ́kàn lè sọ pé bàbá ọmọ ṣì wà láyé ah Josie máa lose Josie ló máa lose let me bet you bet me yes aloba, lo ma lose wọ́n ti fun? wọn ní change bẹ́ẹ̀ ni change ni gbogbo tó ń fẹ́ fún wọ́n ní wọ́n fẹ́ fún fifty million tó bá gba fifty million and fucking what kò fifty million kò tẹ̀ ọ́ ọdún ó ti rówó gbà dáadáa tó bá dẹ̀ ti ṣe tán wọ́n á ètò dìmẹ́ǹdìmẹ́ wọ́n á dẹ̀ ti sọ pé ọmọ nǹkan ọmọ kì í ṣe ta lọ́ba mọ́ ọmọ ti lọ di tẹlòmí ẹni tó dẹ̀ lọ́mọ yẹn tó fẹ́ lọ àmì ẹni tó fẹ́ lọ gbọ́mọ yẹn fún ó lè decide lọ́la kan sọ pé wọ́n gbé wùmí wọ́n tẹ̀ tó bá jẹ́ pé wọ́n tẹ̀ wá sọ pé wùmí ló pa àbí nǹkan kan kan náà ràn lọ sẹ́wọ̀n á tún ní wọ́n appeal wọ́n fún ní appeal lẹ́yìn appeal á kò lọ́gbà ẹ̀wọ̀n ó dàmí ìyẹn wọ́n á fún ní kinní kan tó bá ti kúrò mẹ́ ẹni tó ló ṣe kí ni wọ́n náà padà wá fẹ́ wọn á dẹ̀ tún máa rí wọn wọ́n á tún máa rí nínú ayé tuntun ẹ gbọ́ wọ́n máa rí nínú ayé tuntun bọ́ tí ó bá dẹ̀ pé ẹlẹ́fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni pẹ̀lú géèmù tẹ́lẹ́fẹ́ ṣe ní bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ ṣe fẹ́ ṣe àwa kàn ń ṣe tiwa kí a lè sọ pé ká sọ pé Let us say no to killing in our society. Let's say no to killing. Àwọn ọmọ tó kú lẹ́yìn Davido lẹ́yìn àárín ọdún kan it's about six of them. Ṣé Wùmí ló lọ pa wọ́n? Ta ló ń pa wọ́n? Lẹ́yìn tó kú lẹ́yìn Davido láàárín ọdún kan. Ṣé Wùmí ló pa wọ́n? ìyá Wùmí tó bí ọmọ baba bí bàbá bí bàbá Mohbad ṣe ṣe lóun níṣèyẹn tọ́n bá lọ ṣe DNA ìyá tọ́n bá lọ ṣe DNA ti bàbá Mohbad gogogo àti ti Mohbad yẹn tí ò bá lọ jẹ́ ìkan náà nǹkan ẹ́ tí ò bá lọ jẹ́ nǹkan tọ́lọ́run bá fẹ́ gbẹ̀san kó má lọ jẹ́ ìkan náà ẹ̀ wọ́n lọ sí àǹkan tí mo mí kó wá wò pé bàbá Mohbad gan o owó tó ti ń jẹ láti jẹ́ o owó kóló tó ta tó kàn àti gbogbo nǹkan tó ṣe òun náà ló fi ṣe kíni ló fi wọ́n san fún ẹ padà owó tó fi tọ́jú Mohbad ìlérí olúwa ó ní ìlérí san fún ẹ kó tó kú yẹ o àtàyè tó gbà bọ̀tú ọmọ náà kò ń ṣe tiẹ̀ kí ló máa ń ṣe kí ló nǹkan kí ló ń fúnra rẹ̀ náà máa tún ṣe torí ìyá Mohbad náà ti wá dúró sórí pé tó bá ti lọ́mọ ọmọ mi o kì í ṣe ọmọ mi o èmi náà ò bímọ yẹn náà fún ẹ o ọmọ ìwọ náà máa ṣe DNA test pẹ̀lú Mohbad tó kú pé kì í ṣe ìwọ náà ló ní o and it was possible bọ̀ kò sẹ́ni tó lè sọ pé kì í ṣe ìyàwó ìyá Mohbad ló lọ́mọ ìyá Mohbad ló lọ́mọ ẹ̀ so bó ṣe ní bí bàbá Mohbad ṣe ní ṣe ni ìyá Mohbad náà ní ṣe àni tó wá jẹ́ original ṣe tó lè sọ gangan ó ti kú èèyàn kí kéré nídìí nǹkan ẹ̀ Mohbad ti kú tó bá wà láyé kò sí bàbá ẹ̀ ò lè béèrè fún DNA test ti ọmọ ẹ̀ tí Mohbad bá wà láyé kò sí bí alọ́ba ṣe rè pé òun strong tó tó máa béèrè fún DNA test ọmọ tí ọmọ ẹ̀ ọkùnrin bí because a lot of people Nigerians Yoruba especially a máa ń fẹ́ possess a fẹ́ máa ń a máa ń fẹ́ ṣe bíi pé tí ọmọ wa bá márì a máa sì fẹ́ máa ṣe bíi pé àwa la márì a máa fẹ́ máa oppose idea lórí wọn ní àwọn ìlú tó civilized tó wà òkè bí ìlú Canada tàwa yìí bullshit yẹn ò lè ṣẹlẹ̀ kí ọkọ bí kíyàwó ló kí kí ọmọ bímọ ọkùnrin kí ìyá àbí ọ bàbá yìí kọ́ máa bèèrè fún DNA test wọ́n máa bèèrè what's your problem ọmọ yan ìbá máa jọ ọmọ ẹ̀ kí ni ìyá kọ́ ló ìyá bá grandpa kọ́ ló máa ń bèèrè fún DNA test bàbá ló máa sọ pé òun fẹ́ mọ DNA test ọmọ tó bá dẹ̀ ṣe pé kí ni wọ́n torí pé ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ikú ọ̀rọ̀ justice for Mohbad la bèèrè tẹ́lẹ̀ anyway ṣá baba mobile, tẹ́ bá ti fẹ́ fi ẹ̀tọ́ yín gbà sáró kò sí problem because tí ọmọ Liam yẹn bá jẹ́ ti alọ́ba ó máa gbowó ba. tó bá gbà tẹ́yìn náà bá gbà wọ́n á fún yín lára ẹ̀ ó ní pàṣẹ́tẹ̀ kí Wùmí kan sọ pé lè ní gan pé Liam ọmọ yẹn kò ń ṣe Wùmí lónìí àmì kì í ṣe Mohbad tẹ́ bá lọ ṣe DNA test tó bá jẹ́ torí owó yẹn Wùmí ní pàṣẹ́tẹ̀ nínú owó royalty ẹ̀ yes òun nìyàwó ẹ̀ kó tó kú ẹ bá sọ pé girlfriend wọn jọjọ bẹ̀rẹ̀ ní láti ilé láti ilé Naira Marley ni wọn ti bẹ̀rẹ̀ tó ti ń fi àyàrọ ìbọn tó máa lọ dúró níwájú àwọn ndla tó wọn máa jà fún nígbà tẹ̀yin ò lè jà fún tẹ̀yin déwájú Naira Marley tẹ ṣe bíi ṣùgọ́mù ẹ ti wá lajú ń sìn anyway ṣá ọjọ́ kan lèèyàn máa ń lajú ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ káwa rírú ẹ̀ ló ti yẹ yín mẹ́yìn so ẹ lọ pẹ̀pí owó máa ń tán èèyàn ló máa ń kù owó tán dẹ̀ ń fún yín yẹn ẹ má gba owó tó máa tún gbọ́jọ́ ikú yín nígbà kan tí wọ́n fẹ́ gba ilé mi lọ́wọ́ mi ilé mi ìfẹ́ sọ story ni o torí story pọ̀ gan story story story what upon the time mo lè sọ story fún yín ilé akú àwọn èèyàn kan sọ fún wọn ní owó yìí wọ́n ní ti bá ta ilé yẹn ẹnìkan sọ fún wọn ní ti bá ta ó láwọn tó yọ mí lẹ́nu ó ní wọ́n máa plan fún mi ó ní torí wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn tó ń rán sí mi pé kó wára lé ẹnìkan náà wá nígbà yẹn kó yẹ kára fún mi ẹnìkan wá láti Canada yìí tó lòun fẹ́ ra lé mi gbà yẹn ó wà ní Toronto I have the number of that guy sef máa wò ó má wo lórí fóònù mi ó lóun fẹ́ra lé mi òyìnbó níyàwó ẹ̀ bọ́tọ́ ọmọ nàìjíríà ní bóyá ọmọ èkó bẹ́ẹ̀ yàbí jẹ̀bú ṣá ó ní gbogbo àwọn tó ń bẹ̀ sí mi láti sọ pé kó fẹ́ máa price lé ó ní gbogbo ọ̀nà mọ̀ ó lọ́jọ́ tó máa gba ilé ó ní tó máa ti wọ́n gbà pàmbá ẹ̀ bí tẹ́ máa ti sọ ó lè nù ní kán lọ jí ẹgbẹ́ àbí kó máa lọ lọ́nà kán jí ẹgbẹ́ kán dẹ̀ owó yẹn dẹ̀ náà máa ransom ẹ̀ ìgbà míì onítẹ̀lẹ̀ mi ò bá tún ní lọ́ọ̀kì ó ní wọ́n tún lè so bàbá Mohbad owó tán fẹ́ fún ẹyin àti gbogbo nǹkan tó ń ròyìn ọmọ yẹn Ọlọ́run lè fún ẹ lólú wàá rówó tó bá rí ọmọ yẹn náà wàá máa tún fi rántí ọmọ yẹn but bó ṣe fẹ́ jojú ẹ̀ tán pátápátá ẹnìtì nípa Mohbad ò fẹ́ gbọmọ láyé yàtọ̀ sówó tó bá ṣiṣẹ́ tó bá ti ṣe sílẹ̀ ó máa lẹ́yìn o be careful èmi fẹ́ lè ṣe lọ́bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ mo máa tún padà wá ẹni bá ní má dé mọ́ ni mi ní dé bá o màá máa wá màá sì máa bẹ́yìn olólùfẹ́ mi láyé àti láàyè ẹni tó pa Mohbad lákọ́kọ́ ń béèrè fún justice for Mohbad ok bàbá Mohbad àwọn tó bá ń kò sí yín ẹ padà kẹtún lọ ronú ẹ lọ sí ní ẹdọ o tẹ bá gbowó yẹn tán tán fún yín lówó tẹ kọ́lé tán tẹ kọgbẹ tán tán tún wá pa yín kọ tẹ̀yin náà tó dúró jẹ ẹ má gbàgbé o ẹnìkan lòun lálàá kan ní ọjọ́ kan ní orí social media yìí èmi ò kì í fi àlá ṣeré o ó ní òun rí mọ́tò tó ń lọ ó ní mọ́tò yín yẹn tàkìtì ó ní ètò ẹ tún kó àwọn ọmọ sí ó ní nínú mọ́tò yẹn ní ìtókù ó lẹ kó ó lọmọ wà ńbẹ̀ ó ní bọtò mọ́tò yẹn sàmà sọt <laughs> bàbá Mohbad nàìjíríà jinú ju bẹ́ẹ̀ ṣe rò lọ ẹni tó bá fẹ́ fún ẹ lówó tó bá fún ẹ lówó tó fara rẹ lò tó bá pò wà nílò ìbò ń sì tó pò ní wọ́n bá ti fún ẹ lówó yẹn báyìí ṣe lo iye owó tó gbà yẹn ìlú ìbò lo invest sí ó lè fi fọkànbalẹ̀ jayé ẹ nàìjíríà anyway mi lè sọ ọ ṣùgbọ́n Naira Marley ìwọ la wá fún lónìí ṣó orí ẹ o ṣó orí ẹ o Naira Marley ó fi ọmọ kékeré ṣẹlẹ́yà bẹ́yìn ọmọ kékeré ẹ̀jẹ̀ ọ̀run lẹ́yìn tí bàbá ẹ̀ ti kú tí ó dẹ̀ wá sọ fún wa pé ò lọ́wọ́ nínú ikú Mohbad bàbá ńlá irọ́ ni ló pa orí ẹ̀ gbèsè ọlọ́gọ̀ọ́ ó dàbí aláǹgbá ẹsẹ̀ kò tẹ̀sí mọ́lẹ̀ lẹ́sẹ̀ kẹtẹ̀ ṣe mọ́lẹ̀ ó ti jẹ gbogbo gbogbo ọjà ayé ló ti jẹ máa ń sọ̀rọ̀ bára ní gbọ́ olóṣì inú ẹ̀ dùn pé wọ́n pa ọmọọṣẹ́ kan ọmọọṣẹ́ ti ẹ ẹ fẹ́ máa fa àwọn ọmọọṣẹ́ yín cascos ẹ̀yìn wèrè kò síwọ̀n èèyàn báyìí for now. ẹ̀yin orin tó ń gbé yẹn ẹ má gbà ọṣẹ́ gbọ́n pé bùnmi náà sọ pé inú ń dùn pé òun láìkórin yẹn bóyá wù mí gan bóyá ó ti wá darapọ̀ mọ́ wọn bọ́n ṣe wà yẹn tó máa sọ pé ìwọ ṣáà máa jẹ́ kó máa bú ẹ jẹ́ kó fi liam sílẹ̀ wọ́n bá tẹ̀lé wọ́n fẹ́ jìnlẹ̀ ìwọ ṣáà gbà á gba liam á gbé fẹ́ nìkan wọ́n bá gbé ẹ síbi kan after some time wá kúrò ń bẹ́ á ṣe ẹ̀yìn èèyàn open your eyes o babalọ́ba joseph àbí kí ni wọ́n ló ń jojo àbí jogi ló àbí ló ń má fọmọ yẹn gbà sáró àsáró nìkan tó fẹ́ gbà báyìí.